rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwa mùsùlùmí àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ta rẹ̀ kí ó máa bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa gbé títí láíláí àmín pẹ̀lú ògbò ọlọ́run níbi tí a bá tafsiru wa dé lánàá ibẹ̀ náà ni a ti ti máa tẹ̀síwájú lénìí ọlọ́run ọba tó dá wa ó ń bá wa sọ̀rọ̀ nínú alukur'an a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس وقال أولياؤهم من الإنس ربنا ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن Al-Qur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọlọ́run tí ó kẹ gbogbo aláyé tó ṣe kó dùn ẹ̀ tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ tó bá rí lọ́wọ́ ní al-qiyama abẹ̀lẹ̀ wọn nínú títóbi ẹ̀ kó má ṣe ìka ẹnìkọ̀ọ̀kan wá fún ẹni tí ó kẹ níjọ́ náà ọlọ́run bá ní ya ma'shara al-yawma yahshuruhum jami'an ọlọ́wọ́n bá ní rẹ̀ ànábì lọ rántí ọjọ́ ni ọjọ́ náà wáyẹ̀ ọmọ ṣúrú jẹmí níjọ́ táwọn ọlọ́wọ́n bá dákó gbogbo àwọn àlìjànú tákò wọn jọ sójú kan tó bá dìjọ gbẹ̀ndẹ̀ alìkìyàmà ọmọ ọlọ́wọ́n bá yóò wá dojúkọ gbogbo àwọn àlìjànú ọlọ́wọ́n bá ní mo pe ẹ̀yin àlìjànú wọ́n yà mọ́ ẹ̀yà ṣòro jẹ́ ní àárín ẹ̀yà bá ní òun ó kó àwọn àlìjànú jọ níjọ́ gbẹ̀dẹ̀ alìkìyàmẹ́ òun ọlọ́run òun ó wà á máa bi wọ́n léèrè òun ó máa pè wọ́n pé yá máa ṣọ́ra lè jíìn ọlọ́run ni mo pe gbogbo ẹ̀yin ẹ̀dá àlìjànú pátápátá yá máa ṣọ́ra lè jíìn ní kọ́lẹ́sítàkítà òtún ọlọ́run bó ni a máa sọ fún apẹ́yìn àlìjànú ẹ púpọ̀ nínú ìgbésí ayé àwọn ọmọ ènìyàn níbi ṣíṣì wọn lọ́nà ẹ̀yin àlìjànú ipa tẹ kó ó pọ̀ lérí bọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ ènìyàn òṣèṣin lọ́wọ́n ọba lérí ipa tẹ kó ó pọ̀ lérí bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe fọ́ ọlọ́run tó dá wọn sílẹ̀ tí wọ́n ń bọ̀rìṣà ẹ̀yin àlìjànú ẹ̀pọ̀ láburú látara tó ṣe sábàbí sísọnù bọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ ènìyàn lérílẹ̀ يا معشر الجن قد استكثرتم ìtọ́lọ́wọ́ bá sọ nípa àwọn àlejànú yìí a rí pé ta bá wo ìṣẹ̀mí ọmọnìyàn láyé wọ́n dá wa lérí kagbọ́ ọlọ́wọ́ bá gbọ́ àdámọ́ tí ń bẹ fún gbogbo ẹ̀dá nìyẹn àdámọ́ tí ń bẹ fún gbogbo ẹ̀dá òun náà ní pọ́lọ́run ló dá wa oníṣèjẹ́ ẹ̀mú òun ní ń kò ní mú kírúbìn ó jáde láti inú ilẹ̀ ìgbàgbọ́ tàgbé wá nìyẹn àmọ́ látara idán àti jàǹbọ́ wà àwọn àlìjànú òpìdán ó lè sàdédé wókè hàn pẹ̀lú tẹ́ẹ̀sọ́ yẹn kójò ó sì máa rọ òjò ọba bẹ̀rẹ̀ bó bá wá rí bẹ́ẹ̀ ìyẹn ti kópa lára bá gbàgbọ́ ta ní tẹ́lẹ̀ pọ́lọ́ nìkan ní rọ̀jò ẹlòmíì wà mọ àfa lóòótọ́ ẹ̀rọ pọ́lọ́ ní rọ̀jò ṣùgbọ́n níjọ́ báyìí ẹni báyìí ó ní kó ju ọmọ rẹ̀ òjò sì bẹ̀rẹ̀ sí rọ̀ ìyẹn wà bá ìgbàgbọ́ tó ní nínú ọlọ yóò bá a jẹ́ ìdí nìyí tó bá di dọ́gbọ́n jalè kìyàmọ́ gbogbo ipa táwọn àlìjànú kó lórí sábàbí ìsọnù ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lérílẹ̀

ọlọ́run ọba níjọ́ ta bá kó gbogbo wọn jọ pátá ọlọ́run ọba ní a máa sọ wípé gbogbo ẹ̀yà àlejànú ipa tó pọ̀ lẹ́ẹ̀kọ́ nínú ìgbésí ayé àwọn ọmọ nìyàn níbi ṣíṣì wọn lọ́nà níbi kíkó ìrújú sígbà ayá wọn nípa ìgbàgbọ́ nínú ọlọ́run ọba tó dá wọn wàkọ́ọ́lẹ́ àwọn èèyàn ọ̀rọ̀ nípa àwọn àlìjànú jẹ̀mọ́ làwọn àfáà fi kọ tírà púpọ̀ lérí alamul jinni wa shayatin wọ́n á bá ìgbàgbọ́ àwọn ènìyàn jẹ́ ẹ̀sìn bọ́rísà kò sàdédé wọ ilé ayé àwọn èèyàn bọ̀ọ̀sà tẹ́lẹ̀ ìgbà ló bẹ̀rẹ̀ ó náà ni àsìkò ànábì ṣáájú kánábì Nuh tó dé àwọn ènìyàn kan bẹ wọ́n ń sin lọ púpọ̀ nínú àwọn ìran wọn àwọn èèyàn yìí bá kú ìgbà wọ́n kú ṣáájú kọ́lọ́run tó gbá ànábì dìde àti kún lọ́wọ́ àwọn èṣù àwọn ṣàyàtì àwọn àlìjẹnú wọ́n bá lọ sọ fáwọn ènìyàn yẹn pé tọ́ lágbájá tó jáde láyé ẹni ọlọ́run ọba ni kí lẹ́ fi wá máa rántí wọn tàmàdù tó jáde láyé ẹni ọlọ́run ọba lẹ́ mọ̀ ẹ́ sí kí lẹ́ fi máa rántí wọn èṣù wá kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé ní fi máa rántí wọn ó náà ni pé ẹ lọ mọ èrè wọn tẹ bá ti mọ èrè wọn gbogbo pàtẹ bá ti rí èrè yẹn ẹ mọ rántí wọn ẹ̀yin náà ó lè máa sin lọ bí tiwọn ló fi jẹ́ wípé Islam gbógun ti èrè mímọ́ torí pé n tó ṣokùnfà ìbọ̀rìṣà láyé ibi èrè mímọ́ ló ti bẹ̀rẹ̀ Islam gbógun ti ìyàwòrán nǹkan ẹlẹ́mìí ìbọ̀rìṣàláyé ibi ìmọ̀ yànkà ẹlẹ́mì ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ báyìí léṣù àtàwọn àlìjànú wọ́n bá fún wọn nímọ̀ràn àwọn èèyàn yìí gba ìmọ̀ràn náà wọ́n bá mọ èrè wọ̀nyí wọ́n wá bí wọ́n léèrè pé èyí ṣe tẹ́ fi mọ èrè wọ́n níbi táwọn fi mọ́ ni pé kó lè mọ ráwọn létí káwọn lè mọ níran báwọn èèyàn yìí bí wọ́n ṣe sin lọ́n gbà tí wọ́n ń bẹ láyé káwọn náà ó lè máa sin lọ́n bíi tiwọn ngbà tó yá táwọn ìran generation tí wọ́n mọ èrè yẹn tí wọ́n lọ ó pẹ́ àwọn ìran míì àwọn náà tún padà wá dé ìgbà táwọn ìran míì táwọn padà wá dé wọ́n bá àwọn èrè yẹn lẹ̀ wọn ò mọ bó ṣe jẹ́ wọ́n sáré pé àwọn bàbá ńlá bàbá àwọn ló mọ àwọn èrè yẹn sílẹ̀ ṣetán àtàwọn àlìjànú wọ́n bá wá bá wọn wọ́n ní ṣe rí èrè tẹ̀rí yẹn àwọn bàbá ńlá bàbá yín wọ́n máa bọ wọ́n ni tójú ọ̀bárọ̀ ibi èrè yẹn ni wọ́n máa ń lọ kójú ó fi bí nǹkan oko ò bá dáa ibi èrè yẹn ibẹ̀ ni wọ́n lọ tí nǹkan kó fi dá tẹ́yìn bá fẹ́ mọ̀ ẹ̀yin ojú dìgbà tójú ò bá ti rọ̀ ẹ̀yin ẹ lọ bẹ̀ tẹ́ bá ti lọ bọ̀ wọ́n òjò sì máa rọ̀ wọ́n wá fi àwọn àlìjànú kan sínú èrè náà ló fi jẹ́ pé gbogbo àwọn èrè tẹ́ rí tí wọ́n máa bọ òòṣà yẹn mọ́jọ́ ọ̀yà ọlẹ́nu àwọn òòṣà mi ń bẹ èrè ni lóòótọ́ ṣùgbọ́n tọwọ́ bá dọ́dọ̀ rẹ̀ yóò sì máa mí bí èèyàn tí wọ́n bá ti pè é bí wọ́n ṣe ń pè kódà eré mi ń bẹ a sì sí kúrò níbi tó wà àtúbọ̀ síbòmíì tí wọ́n bá ń sọ pé sìgìdì lásán ni kò lè ṣe nǹkan kan wọ́n ní ká lọ nígbà bá mọ ọdẹ bẹ́ẹ̀ tó bá pe èrè ohun bí ṣe pé ó rí èrè ohun tí ó sì yọ ọmọ yorùbá ẹ̀ ẹ̀rọ bá bọ̀ wà ah, lóòótọ́ ni ọlọ́run kékeré ni kéré lóòótọ́ o kò sídìí tó fi ń yírùn báwọn kan ti kó sínú ẹ̀ ti wà ń bẹ̀ ló fi jẹ́ pé gbogbo tẹ́rẹ yẹn ń ṣe àlìjẹ̀nú yẹn ní í ṣe ń bẹ tí wọ́n bá ní ó sọ̀rọ̀ yóò sì máa sọ̀rọ̀ sọ pé ah, ní lásán ni kò sọ̀rọ̀ mú ọdẹ díẹ̀ tó sọ̀rọ̀ gbogbo nǹkan yẹn láti wa láti fi bà á jẹ́ àtàwọn ọmọ ogun ṣẹ̀tọ́n náà bá sọ fáwọn ìran wọ̀nyí wípé babalá baba yín wọ́n máa jọ́sìn fáwọn ère wọ̀nyí ni ẹ̀yin ẹ pè wọ́n tí wọ́n bá ní dá yín lóhùn àwọn àlìjànú bá kó sínú àwọn ère náà lọ́ba wá di páwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bọ ère in tó bí àṣà ìbọ ọ̀sà nínú sẹ̀mí ayé nìyẹn àwọn èèyàn bọ̀ ọ̀sà tẹ́lẹ̀ nígbàtí anabi Ádámù lọ aleyhi salatu wa salam ọgọ́rùn ọdún nígbà mẹ́wàá aṣọ́nàtò kòrónì sẹ́ńtúrì mẹ́wàá ọlọ́kọjá káwọn èèyàn tó máa ń ti ń jẹ́ ìbọ̀rìṣà lérílẹ̀ ọlọ́run ọba kórìíra ìbọ̀rìṣà púpọ̀ ọlọ́run ọba kórìíra ká da orogún papọ̀ mọ́ lọ́hún nínú gbogbo ẹ̀ṣẹ̀ òun ló tóbi jù àkọ́kọ́ òjíṣẹ́ tọ́lọ́n kọ́kọ́ gbé dìde olànàbì Nuh alayhi salatu wassalam ìdí tọ́lọ́n wọn bá fi gbé dìde ó náà ni láti wá ṣe wá sí tako ìbọ̀rìṣà anabi Adam alayhi salatu wassalam àwọn ọmọ rẹ̀ ẹnìkan para wọn jerimatul qatli ẹ̀ṣẹ̀ pípààyàn ó ṣẹlẹ̀ nígbà ànábì adam ọlọ́run ò torí ẹ̀ gbé rọ̀súlù dìde kò torí ẹ̀ gbójúṣẹ́ dìde àwọn ànábì ló wà gbogbo ìwà pálapà láṣẹlẹ̀ ní gbogbo àwọn àsìkò yìí ànábì adam kìí sòjíṣẹ́ ànábì ọlọ́run ni lẹ́yìn ànábì adam aleyhisalatu wasalam sheath tọ́mà ń pè ní shitu ànábì ọlọ́run ni àrọmọdọ́mọ adam ni àwọn ọmọ adam ìpele bíi kẹta ní àwọn ọmọ ádámù anábì ádámù ó ní sheath wọ́n á pè ní sheath wọ́n á tó pè ní sheath anábì ọlọ́run ní kìí sòjíṣẹ́ ọlọ́run nínú àwọn àrọmọdọ́mọ sheath ó ní idris anábì ọlọ́run ní kìí ṣe rasul ọlọ́run bá sọ pé innahu ẹ̀ẹ́n kánà siddiqan nabiyyan anábì ní kìí ṣe rasul àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ kọ nǹkan rí tó kọ nǹkan lẹ̀ báyìí ó ní anabi idris ká kọ nǹkan kéèyàn ó lè di kóòdì in tí mo kọ tí mò ń wíre literacy ẹni tọ́lọ́run kọ́kọ́ fi mọ̀ ó ní anabi idris anabi ni kìí sòjíṣẹ́ kìí ṣe rọ̀sọ́ọ̀lù gbogbo ìgbà náà ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹbọ ṣíṣe kò ṣẹlẹ̀ nígbà náà ṣùgbọ́n àkọ́kọ́ àsìkò tẹ́ bọ ṣíṣe ó ṣẹlẹ̀ lórílẹ̀ lọ́lọ́wọ́n ọba fi gbé àkọ́kọ́ òjíṣẹ́ dìde oní rọ̀ṣúl olànẹ́bì náà lọ́lọ́wọ́n ọba òfin sọ pé ànẹ́bì nú ó sọ pé rọ̀ṣúl iná arsalna arsalna nuhan ila qaumihi an anzir qaumak an anzir qaumaka min qabli an ya'tiyahum عذاب أليم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم ọlọ́run tó dá wa ó dé ká mọ̀ wípé òun gbé anábì Nuhu ó ń ran níṣẹ́ sáwọn èèyàn rẹ̀ nígbà tí wọ́n mú ẹ̀sìn ìgbò òrìṣà ìdórógún papọ̀ mọ́ ọlọ́run iṣẹ́ bọ́ tí wọ́n mú owó orílẹ̀ ọlọ́run torí ẹ̀ gbé rọ̀ṣúl àkọ́kọ́ rọ̀ṣúl torí pa kọ́kọ́ gbàtẹ́bó kọ́kọ́ dórílẹ̀ nìyẹn ọlọ́run kórìíra ẹbọ púpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó kù fúyẹ́ ẹ̀ṣẹ̀ náà ni ṣùgbọ́n fúyẹ́ ẹbọ ìdí nìyẹn tó lọ́wọ́ fi gbé àkọ́kọ́ ọ̀rọ̀ sólù dìde tẹ́ ẹ bá wá wo ohun tó bí ẹbọ lákọ̀ọ́kọ́ ọjọ́ kò sẹ̀yìn èṣù àtàwọn àlejẹnú àwọn náà ni wọ́n àwọn ni wọ́n díẹ̀ ìdí nìyẹn tó ana ká ọmọ kami kọ́bílẹ̀ àti ọmọ adábùnà ní ọlọ́run ṣe kìlọ̀ fáwọn ènìyàn rẹ kíyà tó jẹ́ tiwọn. arábìnú ní ẹ̀yìn èèyàn mi ọlọ́run rán mi sí ni mo jẹ́ èyí tó fojú hàn tí ò sí èméjì ń bẹ́ẹ̀ ìtọ́lọ́wọ́ bá rán mi sí yín ó náà ni ẹ má sìn àní àtàkù ọlọ́run ọlọ́run nìkan wátàkù wá oníṣọ́ kúrò níbi torí pé àtàkùà ìpìlẹ̀ rẹ̀ látara wìkọ́yà ó ní wàtàkù ẹpáyà rẹ̀ ẹbẹ̀rù rẹ̀ ẹbẹ̀rù ya tó lè fi jẹyìn tẹ́ ẹ bá ṣe ti ẹ̀ ẹ̀sì wá tẹ̀lé mi torí pé ẹ̀ lè bẹ́ẹ̀ ṣe sin èmi lẹ́tẹ̀lé gbogbo àwọn ànábì ọlọ́run bí wọ́n ṣe rí nu no o ní ma bó ṣe sin lọ́hun ó sin lọ́hun àlá bayani rusul àlàyé táwọn òjíṣẹ́ ọlọ́hun bá ṣe láàfin ma bá ṣe sin lọ́hun lànàbí inú òbí sọ wípé a ní ibodò láwa tẹ̀kún wa tẹ̀rún ẹ wá ẹ máa wò mí bí mo bá ṣe ń sin lọ èmi ni kẹ́ ẹ tẹ̀lé torí pé jíṣẹ́ ọlọ́run ọba ni mo jẹ́ láàrin yín. ìyẹ̀wò ṣe lè dàgbọ́n mi tó lọ níbi kéèyàn ó tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run lèyàn fi máa ń ráforíjìn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run forí ẹ̀ṣẹ̀ yín jìn gbogbo pálapàla tẹ́ ti ṣe yẹn tẹ́ bá ti gbọ́rọ̀ sí mi lẹ́nu ọlọ́run ṣe táyà ti forí gbogbo ẹ̀ṣẹ̀ yín jìn gbogbo ẹbọ tẹ́ ti ṣe gbogbo òòṣà tẹ́ ti dà papọ̀ mọ́ ọlọ́run ọlọ́run ṣe táyà ti forí rẹ̀ jìn yín. ọlọ́run ọba yóò sì lọ́ra ẹ̀mí yín di àsìkò tọ́lọ́run ti kádàrá pẹ́ jáde láyé àwọn àjálù bú tó ṣe pé bínú ọlọ́run máa fà àwọn àjálù bú tó ṣe pé ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ ní máa fà irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ sí ẹ̀rín gbà mí ń bẹ ọlọ́run lè ká dára nínú ètò rẹ̀ pé ẹnìkan yóò lọ́gọ́rùn ọdún láyé ṣùgbọ́n tó bá ti lo àádọ́ta ọdún 50 tó kù ìdààmú ní òfèlò àkọọ́lẹ̀ pọ́gọ́rùn ọdún ni ó lò láyé ń bẹ ṣùgbọ́n látara àfọwọ́fà yóò sì wá lo 50 years tó kù lérí ìdààmú débi pé òun wà fẹ́ lè máa tọrọ pé ọlọ́run ò sì mú un sọ́dọ̀ ìmí àmà wá látara àfọwọ́fà látara ẹ̀ṣẹ̀ ìyẹn ló fà á tánàbínú fi ń sọ fún wọn wípé wá foríjì lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run foríjì tẹ́ bá ti lè tẹ̀lé mi àwọn ẹ̀ṣẹ̀ yín ọlọ́run ọba yóò forí rẹ̀ jì yín. wọ́n yà á fi ọkùnrin láàá ọlọ́run ọba yóò wá lọ yín lára ìṣẹ̀mí tọ́lọ́run fẹ́ kẹ́ lò lérílẹ̀ ẹ rí lò pẹ̀lú rọrùn. inna ajalallahi idha jaa. torí pé tẹ́ ẹ bá lọ jáwọ́ níbi ìmọ̀ sí nǹkan míì lẹ́yìn ọlọ́run níbi ìpa nǹkan míì papọ̀ mọ́ lọ́run tí ọlọ́run ọba bá dé. kò sẹ́nìkan tó lè lọ lára. ọ̀rọ̀ ọ̀gbọ̀n tó ń bá mọ bá gbọ́rọ̀ ọlọ́run ọba ṣe tó lórí eléyìí ọlọ́run jẹ́ kó yé wa wípé àsìkò àkọ́kọ́ tí ìlànà ìbọ̀rìṣà tó dé orílẹ̀ òun náà ni àsìkò ànábì Nuh ṣáájú kó tó dé ọlọ́run ọba fi torí rẹ̀ gbé Nuh dìde kọ̀ wá sí ń tó bí nǹkan yẹn ju àlìjẹ̀nú àtàwọn ọmọ ogun èṣù àwọn náà ni wọ́n gbé wá wọ́n ba ìgbàgbọ́ àwọn ènìyàn jẹ́ torí pé tẹ́ bá ní ọlọ́run ọba lè ṣe báyìí èṣù náà ó gbìyànjú rú ẹ̀ ìgbàgbọ́ tẹ nínú ọlọ́run kó lè yòrò kẹ mọ́ ìpé lóòótọ́ ọlọ́run lágbára ṣùgbọ́n ẹ tún wọlé yìí iṣẹ́ ṣẹ̀tọ́ nìyẹn ẹ̀yẹ wo Musa alayhi salatu wassalam gbogbo àtànàbí Musa dọ́dọ̀ Fìràún tó ju ọ̀pálẹ̀ tó dejò Fìràún wá ń rẹ́rìn kí lòsètọ́jọ́ ọlẹ́yìn òkú ẹ̀yìn náà sọ ti yín lẹ̀ àwọn náà ju ọ̀pá alẹ̀ níjọ́ náà tí wọ́n náà dejò ọlọ́wọ́n bá ní ẹ̀rú ba Musa ah níta dọ́kàn wá fi balẹ̀ pé tá a bá ṣe lé yóò lè gbà pàdánù ọlọ́ni wá àwọn òpìdán náà àwọn náà ṣe fìràwọ̀n ní Musa sọ́tán ọlọ́kọ́ idán ọwọ́ afẹ́rò pọ̀ ọmọdán pa níwájú àwọn tó mọ̀ ju ọlọ́mbẹ́mí ọlọ́wọ́n bá ní ẹ̀rú ba Musa jìnnìjìnnì mu nígbà tó rí ní táwọn ẹni yẹn náà sọ lọ́wọ́ aráàlú fọkànbalẹ̀ ìnáka á ń tẹ̀lé alá ìwọ ló borí wọn èyí tí wọ́n ṣe kìí ṣe dán mọ̀rọ̀jísà ní tiẹ̀ tí wọ́n yẹn sẹ́hìr ìdán ní tiwọn kò wá sí nǹkan tó ń bẹ lábẹ́ dán bí kìí ṣe jinnu wa shayatin ọlọ́wọ́n bá fi sọ nínú Qur'an sọ́tùlùbákọ́rà ọlọ́wọ́ bá ní wa ma kàfàrà sulaimanu walakinna shayatina kàfàrú yu'allimuna an-nasa as-sihr wa ma unzila ala al-malakaini alalimẹlakaini níbòmí wọn alalimẹlikaini bíbábílà haro táwa máa rọ. wọ́n tẹ̀wé ọmọ ẹ̀jẹ̀ tí ló ṣe é ọ̀rọ̀ wọn bá láwọn ènìyàn wọ̀nyí wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé àwọn táwọn àlìjọnú tíra tí wọ́n kó jọ tó ṣe pé nínú tíra yẹn ìdán ní bẹ nínú ẹ̀ béèyàn ṣe pidán béèyàn ṣe sòpinyà láàrin ọkọ àtìyàwó béèyàn ṣe ṣe síhìrù tàkìyìl ìdán pè ní síhìrù tàkìyìl ó náà ni ká máa wo nǹkan kan lẹ̀ kó ṣe pé nǹkan míì láàmú rí gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń bẹ àwọn àlejànú wọ́n wá gbé jáde wọ́n ní níbi àga Suleiman abẹ́ àga rẹ̀ yẹn làwọn ti wú jáde ń bẹ̀ ní ti Suleiman tó fi ń ṣagbára nìyẹn nígbà tí wọ́n wú jáde gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní lọ́ọ́ kọ́ lọ́dọ̀ wọn wàtàbàrú mẹ́tẹ́tì ló ṣayá tí ìnú alá múlíkì sùn alá wọ́n fi ń dàdà pààrọ̀ mọ́ Suleiman aláyẹ kidbatan waftirohan wabutanan wọ́n parọ́ lórúkọ Suleiman pé Suleiman agbára rẹ̀ nìyẹn nígbàtí Suleiman kú tán àwọn àlejànú wà lọ wọ́n kú jáde wọ́n ní gbogbo tí Suleiman fi yà sagbára nìyẹn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé àwọn àlejànú wọ́n wá lọ ń kọ́ nǹkan yẹn lọ́dọ̀ wọn ọlọ́run ọba ní sùlẹ̀mánù tẹ́rí anábì ọlọ́run ọba ní kìí ṣe kèfèrí sùlẹ̀mánù ò lè mọ̀ pidán gbogbo tí sùlẹ̀mánù ń ṣe tẹ́rí ẹ mùjísà látọ̀dọ̀ ọlọ́run ni anábì sùlẹ̀mánù kò gbára lálejànú lérí gbogbo tọ́lọ́run ọba ń fún un ṣe látọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ọlọ́run ọba wá jẹ́ òye wa pé gbogbo ẹni tó bá gbára lérí àlejànú láti mọ̀ pidán onítọ̀hún ti di kèfèrí ọlọ́run wa ni wa ma kafara Sulaiman ọlọ́run Sulaiman kì í ṣe kèfèrí láéláé walakinna shayatina kafaru walakinna shayatina kafaru àwọn àlìjànú tẹ́rí yẹn àwọn ní kèfèrí àwọn aláìmọ̀ọ́rẹ́ sọ́lọ́run tó dá wọn. àwọn ni wọ́n ń kọ́ àwọn ènìyàn nídán yu'allimuna nasa sihr ọ̀dọ̀ àwọn àlìjẹ̀nú ló ti bẹ̀rẹ̀ lẹ́fì rí nínú àwọn àwọn àwọn eré orí ìtàgé kọ̀ọ̀kan tá a máa ń wo gbàtà wà ń wọ́n lè lẹ́nìkan fẹ́ lọ gba agbára bẹ́ẹ̀ bá kéèsì ọ wà lè lọ sí digi yóò wà máa pè nǹkan kan ni ń bẹ nínú igi ni àlìjẹ̀nú èyí tí ó lọ máa fi ṣe agbára tó ń bá ti wá lọ kọ lọ́dọ̀ àlìjànú àwọn èèyàn wa máa kọ lọ́dọ̀ ti gbogbo ẹ̀ fún wa ló ń bẹ lábẹ́ ìyá yóò ni ní ń pè àwọn ni wọ́n kọ́ ní dẹ́ ẹ̀rẹ́ lómi ní lọ kí ní jájà ni. nígbà wọn bá gbé lọ wà lọ kọ nídán ó lè tóbi ọdún márùn ó lè tọdún mẹ́wàá ìsàdédé lẹ́bàá rí lẹ́yìn kùlé ìjọ kan níjọ kan lẹ́bàá rí lẹ́yìn kùlé bẹ́ẹ̀ bá wá léèrè pé bó ló ṣe jẹ́ ibi tó wà náà láti ẹjọ́ yìí òun kò mẹ́ ṣùgbọ́n gàgá kan ti ń bẹ kò lè ráàyè yóò máa rí yín kò lè ọlọ́run bá ní yuallimuna an-nasa as-sihr ẹni tó bá mọ gbogbo yẹn kò lè jọ lójú kùránì ti sọ fún wa súnà ànábì sọ fún wa àwọn àfa àkọtíra lérí alamul jinni wa shayatin ọlọ́run ọba láwọn ni yuallimuna an-nasa as-sihr idán magic tẹ́rí yẹn àjẹnú àwọn ni wọ́n kọ́ gbogbo àwọn magicians àjẹnú ló kọ́ wọn ṣùgbọ́n àlìjẹnú ò wá ní wọn ní nǹkan kan pẹ̀lú ni. yóò ní ntálíjànú náà gbà àbí yóò ní tí wọn ṣe fáwọn àlìjànú ọlọ́run tú àṣírí wọn púpọ̀ nínú alukur'an ọlọ́run ní ẹ́. wà á máa ń sílẹ̀ ayé mẹ́lẹ́kẹ́ ibi bábílẹ̀ hàrútẹ̀ wà màrú. àyà yẹn ọ̀rọ̀ àwọn àfọ́nímọ̀ tẹ̀síìrì pọ̀ lérí ẹ̀ torí pé kì í ṣe bẹ̀yẹn là ń lọ lẹ́nìí kò ń lè jẹ́ ká wọnú ẹ̀ púpọ̀ torí pé ìtàn kan ń lérí wípé àwọn mọ̀lẹ́kà kan ń bẹ tọ́lọ́wọ́n bá rán wọn wá sáyé nígbà táwọn mọ̀lẹ́kà ń sọ páwọn ọmọ nìyàn pé àwọn èèyàn tẹ́ rí yẹn tá ama bá délé ayé a mọ̀ tẹ̀jẹ́lẹ̀ a ní ṣe dáadáa wọ́n ní ọlọ́run wá ní ọ̀dà ẹ̀yin mọ̀lẹ́kà ẹ jẹ́ ká ìta fi sára àwọn èèyàn ẹ jẹ́ ká fi sára méjèèjì wọn náà wáá fi hurriya kuwatul ikhtiyar agbára ń ṣe wọn ò ṣe wọn tẹ̀lé wọn ò tẹ̀lé ọlọ́run ọba fi sí wọn láti gbọ́ àwọn mọ̀lẹ́ka ò ní ẹ la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun àwọn mọ̀lẹ́ka ò mọ bá a ṣe ṣẹlọ wọn ò mọ́ ni ojú kan náà ni ṣètò ọlọ́run ohun tán ṣe nìyẹn wọn ò mọ bí èèyàn ṣe ṣe lọ nínú àwọn àfọ onítàn ó ń bẹ inú àwọn tíra tafasir wọn lọ́lọ́run wọn bá wá fi kúwà ikhtiyar sí wọn lára wọn wá wá sáyé wọn nígbà táwọn mọ̀lẹ́kà yẹn délé ayé ní kúkúrú kọ̀ wá sẹ́sẹ̀ kan tí wọn ò ṣẹ̀ tán wọ́n ṣe sìná wọ́n pààyàn wọ́n tún mutí ó ń bẹ làwọn àfáà kan fi tu bẹ́ẹ̀ tí wọ́n ní ọlọ́wọ́n bá ní wa ma unzila ala al-malakayn wa ma unzila ala al-malakayn ọlọ́wọ́n bá ní bákan náà kò sí nínú ìlànà ntí anabi suleiman dúró lé lórí in táwọn mẹlẹ́kà méjèèjì tí wọ́n ń padà wá dánwò lérílẹ̀ torígbà táwọn náà dáyé àwọn náà lọ kọ́dán wọ́n lórúkọ wọn ni harut àti marut ó ń bẹnu àwọn àfọ́nímọ̀ tẹ̀fsírì tí wọ́n tu bẹ́ẹ̀ ó tún bẹnu àwọn àfọ́nímọ̀ tẹ̀fsírì tí wọ́n ní ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá ti sọ kò rọrùn láéláé kò lè jẹ́ mẹlẹ́kà àwọn màláíkà ò lè yapa aṣọ ọlọ́run torí pé àdá wọn ò mọ bá a ṣe ṣe lọ wọn ni wà má òun sí la alálìmọ́lìkẹ́yẹ̀ni àwọn mi kè bẹ́ẹ̀ wọn ò pé ní malak wọn ní mọ́lìkẹ́yẹ̀ni àti nǹkan tí ń bẹ lọ́wọ́ àwọn ọba méjì kan torúkọ wọn ń jẹ́ haruta àti máa tafsir mi wọ́n tu wọ́n ní mọ̀lìkẹ́yẹ̀ni ọba ni wọ́n àwọn àfọ́nímọ̀ tẹ̀síìrù míì wọ́n tún túbá míì wọ́n ni wà mẹ́ máa yẹ wọ́n ni máa náfíà ni wọ́n ni wà mẹ́ ohun sílẹ̀ alẹ́lẹ́mẹ́lẹ́kẹ́ àṣọ nǹkan báyìí ọlọ́run ọba ò sọ idán kan kalẹ̀ fáwọn màláíkà méjèèjì tó rán sí wọn. bíbá bílà haruta wà náà wọ́n ní tá bá ti wá ń kebọ̀ àdánù dúró wà mọ́ ọ̀hún sílà alàlìmọ̀lákẹ́ bíbábílà haro tàwa márò bíbábílà haro tàwa márò ọlọ́run ọba òṣìṣàn idán kalẹ̀ fáwọn màláíkà àwọn màláíkà yìí sòpò idán wọ́n ní mọ́ yẹn náà fíyà ni màláíkà méjì wọ́n lọ́lọ́wọ́ bá kàn dákọ méjì ni ìgbà mi ń bẹ ọlọ́wọ́ bá lo mùsànná agbèrò jámù ọlọ́wọ́ bá lo jámù agbèrò máa ń ọlọ́wọ́ bá sì fi dánra wọn màlẹ́kà rí tẹ́nìkan bá sọ pé ni àwa kọ̀ wà ń bíbábílà àwọn tí wọ́n ń kọ́ àwọn èèyàn nídán nínú ìlú babylon ló wà ó ń bẹ ní babylon àwọn arákùnrin kan haruta àti maruta àwọn yẹn ló ń kọ́ wọn nídán ìyẹn ni ìtìyàrù àfọ́ àwọn aṣe islam bínú tẹ̀míyà nípa tẹ̀síri yẹn ìtumọ̀ ayà yẹn ìyẹn olówó àrùjáwù jù ìyẹn lówó aslam jù tí ò ní já lọ sàfitì tí ò tọ́ sáwọn màláíkà bíbábílà bíbàtà sọ pé haruta wà maruta bíbábílà àwọn tí wọ́n ń kọ́dán àwọn èèyàn kan ní ó kọ̀ wọn ní jẹ́ haruta àti maruta bíbábíl babylon ni wọ́n ń gbé látara àdìẹ́lẹ́ ìyẹn ni ìkìyàrò àfọwọ́ sẹ́kìsìlámù tẹ̀míyà rahimahullah ìyẹn ló pé jù nítumọ̀ torípàwọn ìtumọ̀ tó ṣáájú kò mórí bọ́ níbi israeliyat níbi ìtumọ̀ àwọn àrọ́bá àtàn àwọn ọmọ Israẹli tí wọ́n wá tú sí lárúbáwá tọ́pọ̀lọpọ̀ àwọn àfọ́nímọ̀ tẹ̀fsìrì sì gbé jáde nínú mọ̀ tẹ̀fsìrì ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ìwádìí ìjìnlẹ̀ tún dé làwọn àfáà ń yọ Israeliyat ọ̀rọ̀ àwọn ọmọ Israẹli lélẹ̀ kò lẹ́sẹ̀ ńlẹ̀ dọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n bẹ̀yẹ gẹ́gẹ́ kọ́ la fẹ́ lọ níta fẹ́ fààyàn ni pé ọlọ́run fẹ́ jẹ́ kó yẹ wa wípé gbogbo tí ń jẹ́ idán àwọn àlìjànú ni wọ́n bẹ nídìí ẹ̀ àwọn náà káwọn èèyàn nídán. وما يعلمان من أحد حتى يقولا ويتعلمون منهما آية واتلي وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر tábàtí wọ́n ń kọ́ àwọn èèyàn nídẹ̀ yìí wọ́n máa sọ wípé fìtínà làwa jẹ́ o torí pálíjànú ò ní ibẹ̀ àlìjànú òjò ọmọ pé fìtínà ló ń jẹ́ fún ọ ṣùgbọ́n ó jẹ́ iṣẹ́ tó fẹ́ ọ̀nà wo ni ó fi jẹ́ fìtínà fún ìjọ ògbè síwájú ẹ tí ó ní ó ṣe bẹ́ẹ̀ sì ni ẹnìkan ò ní tẹ̀lé àlìjànú ẹnìkan ò ní kẹ́kọ̀ọ́ àlìjànú kó sì tẹ̀lé fàlàtàkùfù amọ̀sọ̀yàn di kèfèrí ni yóò sọ̀yàn di kèfèrí tanyanya torí pé tí wọ́n ní ó ṣe in tí ó jẹ́ olòdì sífẹ̀ẹ́ tọ́lọ́ ni wàyàtà alámúnamínú máa máa yóò farẹ̀kún náà بين المرء وزوجه ويتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ń kọ́ lọ́dọ̀ wọn àwọn nǹkan tí wọ́n ó papọ̀ ọkọ àtìyàwó tí wọ́n fẹ́ràn ara wọn tẹ́lẹ̀ bí wọ́n ṣe kọ̀yìn síra wọn láàrin ìṣẹ́jú àáyá wọ́n ń kọ́ lọ́dọ̀ àwọn àlìjọ̀nú fìrákù àwọn tó rẹ̀rìn síra wọn kan tó jáde ńlé ìgbà tán bá padà wọlé wọn ò lùra wọn jáde ni wọn kọ gbogbo nǹkan yẹn látọ̀dọ̀ àwọn àlìjànú ọ̀yàtà alámúna mi ní wùmá máa yóò fọ́rẹ́ kó lóbi dé báyìí náà ìrọ̀sà òṣè wà máa ń bíbọ̀ rí àbẹ̀yẹ mi áhàdì ìlà ìlà. ọlọ́wọ́ ni ti ń jẹ́ idán yìí bọ́lọ́wọ́ bọ̀ bá lọ́wọ́ sí náà kò lè nílapa nínú àkídà alìsúnà wàlìjàmá ó náà ni pé asẹ́hìrù yóò áfẹ́r ìdán amálápá bí ìdínlá àfihẹ́kún torí tó bá sa ìdán bọ́lọ̀ ń bá fẹ́ bẹ́ẹ̀ amálápá bọ́ bá sì wọ ọlọ́run bọ́ bá sa ìdán bẹ́ẹ̀ ni ẹ náà bá wá sọ pẹ̀lú ọlọ́run tó dúró tọ ọlọ́run kò ní lápá ìmíì ó rí dandan rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ jò fi yọ lọ́wọ́ jò yọ pé wọ́n sàdán sí ọ ṣùgbọ́n kò ní lápá wà máa ń bí dọ́ọ̀rí nẹ́bí min ahadin illa bi idhnillah wà máa ń bí dọ́ọ̀rí nẹ́bí min ahadin illa bi idhnillah wà yàtà àlù ọlọ́run jẹ́ kó yẹ wa wípé gbogbo tí ń bẹ níbi idán pátá àdọ́rọ̀rù ni kò sáǹfààní kankan bẹ̀ ẹ̀mẹ́ tó jẹ́ akọ náà ni pé yóò wúlò ìjọ kan ìdán wúlò ìjọ kan ọlọ́run jẹ́ kó yẹ wa wípé alamu ma yadurruhum wala yanfa'uhum sọ́lọ́run wá ní parọ́ ni ọlọ́run ní ò sáǹfààní kankan níbi idán àwọn èèyàn ń kọ́ ma yadurruhum èyí tí ó mọ̀ kópa lára bá wọn wàlá àyà tí ó sì lè ṣe wọ́n láǹfààní ibi tá a ti lọ bẹ̀rún ó náà ni súrà tí a ń tú Suratul An'am ọlọ́ni wàyà ó máa ya ṣúrù oúnjẹ mi ọlọ́ni ẹ̀lẹ́ ọ̀rán tí ọjọ́ níjọ́ náà ọlọ́ni níjọ́ níjọ́ táwọn ọlọ́run ọba tá kó gbogbo àwọn àlìjànú pátá a kó wọn jọ níwájú àwọn ọlọ́run. yẹ́ẹ̀ náà ṣẹ́wọ̀n ọlọ́run ọba yóò mọ̀ ní gbogbo ẹ̀yin àlìjànú mo pè yín ah, ẹ̀ṣẹ̀ púpọ̀ nínú ìgbésí ayé àwọn ọmọ nìyàn níbi ṣíṣe wọn lọ́nà ẹ̀dí wọn dán ọlọ́run ọba mọ̀ rárá bó ti wulẹ̀ kó ma bọ́lọ̀n bá ṣe tiẹ̀ yín náà fẹ́ ṣe tiẹ̀ yín kí gbàgbọ́ àwọn èèyàn má bàa lè dúró tọ́ nínú ọlọ́run jàmáà ẹni tó ti fayé lẹ̀ tó ti kú yóòbó sì sọ wípé ẹja lọ pẹlẹ́dà ẹ̀ wọ́n sì wá gbé omi kalẹ̀ nígbà tí wọ́n bá tọ́ bá wò bá ẹni yóò sì jáde mẹ́ pé lágbájá bó ló ṣe jẹ́ yóò wá máa sọ̀rọ̀ ìwọ wá sọ wípé mọ́mọ́ta kọ̀dùkọ́ mọ́tìkẹ́ amẹ́tù ẹ̀dọ́ bá ti kú ò lè wá mọ́ra fà ẹ̀rìn jìnnà ní ìgbàgbọ́ wọn yóò lè bàjẹ́ ẹni tí wọ́n sì rí níbi omi yẹn kì í ṣẹni yẹn ẹni yẹn ti lọ àlìjànú ló gbáwòrán rẹ̀ wọ̀ láti lè ṣe àwọn èèyàn lọ́nà ni bá náà bọ̀ wọ́n ní bá a bá pòkú pópó àlàyé ní dán ajẹ́ pé bá náà gbà wípé àlàyé ètò lẹ́ni tí ń sọ̀rọ̀ mbẹ́ àmọ́ bó o lè yẹn ṣe wá fẹ́ gbàgbọ́ nínú ọlọ téèyàn rírù yẹn tó tún sọ wípé bó o ní gbogbo àwọn ọmọ rẹ ń kọ́ òun ti ń ẹ̀rìn jìnnà lójú ẹ̀ máa sọ bẹ́ẹ̀ bó o ní gbàgbọ́ ṣe fẹ́ dúró lọ́lọ́wọ́ bó fi pe àwọn àlìjẹ̀nu pé a ẹ ṣe púpọ̀. yẹ máa ṣọ̀rọ̀ létí nìkan ní stanley fáwọn tó ń gbìyànjú ọlọ́wọ́n bó ní ẹ̀yìn àlìjẹ̀nu ẹ ṣe púpọ̀ nínú ìgbésí ayé àwọn ọmọnìyàn níbi ṣíṣì wọn lọ́nà níbi àìmọ́jẹ wọn mọ ọlọ́wọ́n ọba tó dá wọn àìmọ́jẹ kígbàgbọ́ òdodo kó dó nínú gbàyà wọn ẹ ṣe púpọ̀ ń bẹ́ẹ̀. ká tó kúrò ń bẹ̀ àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ ó pọ̀ àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ ó pọ̀ ẹrẹ lómi ń bẹ àfáàní amasilọ́n sàdélẹ́ rí pé bá ń sọ kátàkátà ìtàwọn ìlọ́pọ̀ sọ ní pé ha ah, ibi tí ó yẹ kọ́kà ní ha lọ́kà àà ẹ̀ wá wá nǹkan bí sọ tí ẹni tó orí wòrè mọ́ ẹni tó wá ń tì láwọn akùnrin lẹ́lọ́ka nǹkan téèyàn bá fẹ́ ya látara pé èèyàn kàbì kan nu kùránì ẹni tó há sórí ó kí gbogbo wọn ya wèrè sudais abdulrahman sudais ní maka ìmáàmù maka ó kí òun náà ya ka kánú kùránì tó lè ya èèyàn kò sí kò ọmọ ènìyàn lè ṣe àgbákò àdánwò àlìjànú pẹ̀lú ọ̀kanú àwọn ọ̀nà mẹ́ta àkọ́kọ́ nú ẹ̀ kó fọwọ́ ara rẹ̀ fá ó ń bẹ bẹ́ẹ̀ ẹlòmí ń bẹ ó ń fa okò àlìjànú bóyá ó ń wá ìrànlọ́wọ́ yọ pẹ̀lú bọ́lọ́wọ́n bá ṣe kò ní lè withstand bálẹ̀jẹ̀nú yẹn ṣe rí bọ́mọnìyàn bá sì rí tó ju làákàyè ọmọnìyàn lọ ọpọlọ lè dàrú ẹ bá rí ojú wíńdò ní ọgbà bọ́ta níbi tó ti ń ṣàdúrà ẹlẹ́mú ẹlẹ́mú kùránì ló ń ka àrùn ìrọ́ ìrọ́ kìí ṣe kùránì nǹkan mìíràn ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ alìjẹ̀nú ò ní sọrù mẹ́jẹ̀mú tó ń wó fún nígbà tó bá alìjẹ̀nú yẹ tẹ́jẹ̀ mẹ́jẹ̀mú tálìjẹ̀nú yóò á fi kalẹ̀ ó wà lè mọ́ sí é fún ó lè ní tó wà ń ní wípé ó ti pè ti dé ṣùgbọ́n gbogbo ọjọ́ jímọ̀ pátá ìyá tó bí ọmọ bá sùn kò wá ṣe pé mi ò ṣe mọ́ àìmọ́ ṣe nǹkan tó yẹn fìtínà dé o ti pé kò ní ọ̀nà kan nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni à ń tọ̀rí kìlẹ̀ àńṣùkì tọ̀rí kìlẹ̀ àńṣùkì walhasad alìjẹ̀nú a máa rọ́lù ẹlòmíì kìí ṣe kó fa alìjẹ̀nú ṣùgbọ́n ẹlẹ́rọ ọmọbìnrin míì kó rẹwà á pọ̀ bí obìnrin tó dá sí ewu ọkùnrin bẹ́ẹ̀ náà ni ń wo àlìjànú ọkùnrin tó dá bí ṣe wu obìnrin ah, kẹ́ni sì dọ́kọ̀ mi báyìí bẹ́ẹ̀ náà ni wu àlìjànú tó jóbìnrin tó bá wá jẹ́ ẹni tó kún fún ìmọ̀ ṣe àdìkárì ìmọ̀ wà níbi bẹ́ẹ̀ lọ ní gbogbo ìgbà bí àlìjànú látara ìjẹran tó ń wò lára ẹni ẹ yóò wà mọ sọ títí àsìkò tí ó fi dára nù tí ò ní fura yóò bá wọlé sí la yóò ti wá rí pòun ti ríbi jókòó tán kó tó máa dára fòdìdì ọdún kan tó ti wà lára ẹ̀ kò ní dàlámù ń ṣe àdúrà fún yọ́wà ní ni òun kúrò ń bẹ̀ ló ṣe jẹ́ sóun ó sì lè sọ ọkùnrin bẹ́ẹ̀ ọ̀nà kejì nìyẹn ẹ wàá máa ṣe mọ̀ pé ẹ̀sìn wo ń máa kírun déédéé o ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni káwọn èèyàn ó máa máa fi àlìjànú kan pamọ́ sí ọlá àlìjànú ọ̀tọ̀ níbi tó wà wọ́n wà afẹ́kọ̀ọ́ lọ máa da ẹni báyìí láàmú ìyẹn ni wọ́n sàṣe àṣàṣe wà lè mú oríṣiríṣi ọ̀nà kọ́lọ̀n kó sọ wà ń bẹ̀ àṣàsí mi ń bẹ ìyìn òyì lórí yóò yàwòrì àṣàsí mi ń bẹ gbogbo tó ti mọ̀ yẹn kò ní mọ́mọ́ bàbá bí ló kọ rẹ̀ gan kò ní rántí mọ́ wọ́n sàhárà rẹ̀ alìjẹ̀nú yóò lọ dúró síbi làákàyè rẹ̀ yóò dúró ń bẹ̀ torí pé sẹ́tàn ní kò lọ ṣe ń bẹ̀ nìyẹn ó sì lè gba ìmí ó lè ṣe àárẹ̀ ní ọmọ ṣe wọ́n gbé lọ síbítù gbogbo nǹkan ni wọ́n gbogbo tẹ́sì ni wọ́n ṣe wọn ò ní rí nǹkan kan ààrẹ yóò sá máa ṣe ni wọ́n sàṣì ni jẹ́jẹ́lẹ̀ àlìjẹ̀ ló dúró tí wọ́n rán sí ọ̀kan àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìgbàgbọ́ ọba àjọjọ mọ́ ìlànà rahima rabbi abẹ́tọ́lọ́ bá fẹ́ ṣàní nígbà gbé kiri gbé kiri gbogbo hospital kò gbádùn wọ́n padà wá ní babaláwo kan ń bẹ níjẹ̀bú òde ẹgbẹ́ lọ́bẹ̀ nígbà wọn bá wá gbé níbẹ̀ babaláwo yóò wá tọ́jú ẹ̀ yóò wá gbádùn tó bá wá gbádùn babaláwo yóò wá máa sọ pé lọ́dọọdún táwọn bá ti ń ṣe òòṣà wọn kó mọ mágbò wá tí ò bá mágbò yẹn wá yóò padà ó ọwọ́ adé mọ́sálásí ẹ̀ wá ń ṣe wá àsìkò ẹ̀ mọ́ṣẹ́ bọ yóò kàn gbọ́ àti gbọ́ ẹ̀ tẹ́ kò bá lẹ̀ wá níbo wọn kà kú sọ fún yín bó ń gbò lọ jẹmọ ẹ wo bí tá lè jẹnu tó bá ọmọ nìyàn dé mẹ́wàá ń ṣẹlẹ̀ jẹ̀máà ọlọ́run ọba ní wáyà ọmọ ya ṣòro ń jẹ́ mi tá gbogbo àwọn àlejàn nújọ. ọlọ́run ní a sọ pé gbogbo ẹ̀yin àlejàn nú pátá. a ẹ̀mọ̀ ṣe púpọ̀ nínú ìgbésí ayé àwọn ọmọ ènìyàn níbi ṣíṣì wọn lọ́nà kúrò níbi bó ṣe wá rí yẹn ọlọ́wọ́n bá ní nẹ́kẹ̀ẹ́dẹ́ ṣẹ̀tọ́ ní kánà dọ̀rin ìfà gbogbo ète wọn yẹn sì lẹ kí lọ́nà àbáyọ ọ̀nà àbáyọ onáà ní ká di òpó tọ́lọ́wọ́n ọba mú anábìwá Muhammad sallallahu alayhi wa sallam anábìlẹ́ni tó bá kírun tán tó ṣe la ilaha illallah wahdahu la la lahul mulk wa lahul hamd wa bẹ́yàn bá ṣe mẹ́wàá lẹ́yìn àsùnbà ọgọ́rùn-ún ló lè ṣe lẹ́yìn àsùnbà àbí mẹ́wàá àyílà ò ṣe mẹ́wàá asiri ò ṣe mẹ́wàá magrib bọba lè ṣe ọgọ́rùn-ún àbí mẹ́wàá ìṣáì ò ṣe mẹ́wàá ànábì ní gbogbo ọjọ́ náà ọmọ ọbẹ lábẹ́ ààbò Ọlọ́run kúrò ní gbogbo àlejànú àtàwọn ogun ẹ ẹwọ bó ṣe mọ bọba lè ṣe àtẹyí tí ń jẹrán ni àtẹyí tó ṣe kéta ni àtèyí tí wọ́n rán ni ọlọ́wọ́ kọ ọ̀yọ́ ń bẹ̀ níjọ́ náà la ilaha illallah bisimilahi ladi la yaduru ma ismi shay'un fil ardi wala fis samawati sami'un alim a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq ṣùgbọ́n nínú àdáwò ta nílé àṣàdúà bẹ́ẹ̀ ni bá dìde gbúrúgbúrú ó ti lọ alóhùn ti máa tó ń fẹ́ ahàn irọ́ ìwọ lọ́wọ́ sọpọ́lọ́ mọ fẹ́ nǹkan báyìí torí pé nǹkan fẹ́ sàbúrú sí ọ kò jókòó ìwọ sùn tẹtẹrẹ ó jí lóru ọbẹ̀ lọ lórí àlámọ̀rí rẹ ẹni tó bá fẹ́ ga kì í fi gbogbo òru sùn anábì ní ẹ dìde lóru ẹ máa bẹ lọ nìyá nígbà gbogbo àwọn èèyàn ti sùn ìwọ dìde ọlọ́wọ́ àmọ́ bí àwọn mọ̀lẹ́kà lẹ́gbẹ̀ẹ́ ewó ló mú ohun tí ó sùn ọlọ́run níbẹ̀ ọlọ́run ní kí ní fẹ́ àánú rẹ̀ ní fẹ́ ní ẹ̀sán mo ti ẹ̀ àforíjì rẹ̀ ọba ní fẹ́ ọlọ́run ní ẹ̀sán pé mo ti foríjì gbogbo àwọn èèyàn ló sì tún sùn lọ ìdí nìyẹn tó fi jẹ́ wípé أطيعوا وجدوا ولا تركضوا وأنتم إلى ربكم ترجعون وأنتم إلى ربكم ترجعون أطيعوا وجدوا ولا تكسلون وأنتم àfáà ní àtẹ̀rùn ẹ máa tẹ̀lé tọ́lọ́hún nítọ́lọ́hún ọba ni ẹ ṣe ẹ ṣe ètò ni ẹ má dé díẹ̀ ẹ sí ibi tó di ìsọ́ wà nìyẹn wàjẹ́ dó ẹ má wàjẹ́ oṣù yín nínú àwọn ọ̀nà tẹ́ṣù àtàwọn ọmọ ogun èṣù fi mú ni ó ń lò rojú nítorí tí ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ yóò bá sọ òní fẹ́ lè ṣe mọ́ wàlá takisàlú ẹ má kó súsú ẹ mọ́ kó òròjú bọ́ bá sì wọ́ ò lè sọ pé wà látàríkùdú ó sì wọlé fàwọn ọlọ́run fàwọn ọlọ́run fàwọn ọlọ́run fàwọn ọlọ́run fàwọn ọlọ́run fàwọn ọlọ́run fàwọn ọlọ́run wà látàkísàlù wà látàríkùdú ọwọlé ní bá a náà. àbíyẹ̀wò ọ̀jẹ̀ tó fàlà tàkìsàlù wà tó ìlà ọ̀gbẹ̀ kan tó ìjà. ẹ jẹ́ ká di òpó tọ́lọ́wọ́n ọba mú gbogbo ẹni tó bá di òpó ọlọ́wọ́ ọba mú ọkàn rẹ̀ ó balẹ̀ àfáàwá ní ẹ lóru ẹ fàkìyà àròyìn wa àwọn ẹ̀ṣà nínú èèyàn àwọn ẹ̀ṣẹ̀ èèyàn tẹ́rí ẹ kọlẹ̀ láàmìnà lẹ́yìn máa yá ẹ̀dà ọ̀rọ̀ kọlẹ̀ láàmìnà lẹ́yìn máa yá ẹ̀dà ọ̀rọ̀ àwọn ẹ̀ṣà nínú èèyàn wọ́n fi gbogbo òru wọ́n sùn díẹ̀ ni wọ́n fi máa sùn nínú òru wọn gbogbo bí bá fẹ́ gbé bá ẹ bá wa náà ni ìwọ òsùn ìwọ náà sùn gbàtọ́lọ́wọ́ bá ń ròyìn àwọn olùbẹ̀rẹ̀ ọlọ́nu Qur'an ọlọ́ni wabil asahari um yastaghfirun àsìkò sàárì yẹn wọn ají dìde wọn a máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run anábí wa Muhammad sallallahu alaihi wasallam anábí ají dìde lóru wa máa bẹ lóhun títí títí a máa ẹsẹ̀ rẹ̀ wà máa rọ́ kọ̀ kọ̀ ẹsẹ̀ wà á wú ìyàwó aṣọ wà máa bẹ̀ ànábì lérè pé akí ló tún dé ṣe bọ́lá wọn bá ti forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn ọkí ló tún kù ànábì ó ní awàlẹ̀ akùnrin abudan shakura àbọ́lá wọn bá ṣe bẹ́ẹ̀ fún mi ṣe mi ní dúpẹ́ bọ́lá oúnjẹ mọ́ tánàbí ò bá tún lè sùn tó tún jí lóru kí ni tèmi kí ni tiẹ̀ fàkíyàrò ìwàrọ̀ kọ́lé lẹ́mìnà lẹ́yìn níjọ́ kan àwọn sọ̀hábà wọ́n wulẹ̀ títí wọn ò rá nàbí sallallahu alaihi wasallam ìgbà tánábì wá fẹ́ máa lọ ó fọwọ́ kọ́ Abdullahi ọmọ Mas'ud oníkálọ́ ìgbà táwọn adọ́nà ànábì ní abẹ́ lọ sí wáàsí fáwọn àlìjọ̀nú àwọn wo àwọn àlìjọ̀nú <laughs> Abdullahi ọmọ Mas'ud ní pẹ̀tọ̀ ọ̀dà kí ló fẹ́ sọ. So anábì ní ṣùgbọ́n níbi tó dúró sí ń ní kò dúró síbi kan anábì wá yí odó kan ó yí sáàkù kan ribiti ó ní dúró síbẹ̀ yẹn gbogbo kí nǹkan tó rí kó máa rí mọ́kùn bẹ̀ má sáwọn sádúró ń bẹ̀ wọ́n wá anábì wá yí bẹ̀bẹ̀ anábì ní kò dúró ń bẹ̀ anábì bá rìn síwájú bá anábì ṣe rìn síwájú ó ní báyìí ni mo ṣe rí àwọn àlìjẹnú tí wọ́n ń sẹ̀ bí ìgbà tí àpáta ń sẹ̀ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní jábọ́ látòrí àpáta wọ́n wá bu ànábì débi pé òun ò rí nara ànábì mọ́ ó ní tíkì báyìí pa ànábì ní kó ń dúró òun fẹ́ họ torí ní tó òun rí wọn òun ò rí rí ànábì wá ń ṣe wáàsí fún wọn ànábì ṣe wáàsí fún wọn gbàtà ṣe wáàsí fún wọn tán ànábì wá padà ànábì Abrahamu ọmọ ọ̀yájà lọlé níbi tí wọ́n ṣe rí bí tí ń lé ní ibẹ̀ ni wọ́n kọ́ mọ́sídìdù lè jí nì sí bẹ́ẹ̀ bá lọ ṣe hajj èyàn ò rí mbẹ́ bó ti ẹ̀jẹ̀ pé àwọn èèyàn máa sọ pé téèyàn bá ti lè wọnú mọ́sálásí òun ó dàlù kí ọlọ́run kó tó à <laughs> kò rí bẹ́ẹ̀ mọ́sálásí àdúgbò ni wọ́n kàn ń pè ní mọ́sídìdù lè jí ní nítorí pé bí tánà bí ṣe rí bí ti ní kírun bẹ́ẹ̀ kì í sọ ọmọ Saudi ní ọmọ bí áfíríkà kan ló ní mọ́ mú mọ́tò lè jìnnà bíi mọ́sáàsì báyìí náà ni yóò kírun bẹ́ẹ̀ kò sí kò sí kíní ọ̀kan bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń gbé Saudi lọ kírun bẹ́ẹ̀ kò sí ṣùgbọ́n láyé ìjọ táwọn àtàwọn bá ti mọ́ kàrí ah bẹ́ẹ̀ yẹn bá wọ bẹ́ẹ̀ ó bá ráwọn àlejò nú mi orí mi ò tó báyìí <laughs> ọlọ́run kó bá a sàn bàbá alẹ́sàn dáadáa látara àdé eléyìí anábì lọ ṣe wá sí fáwọn àlejò náà ó jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹni tó bá ṣe tọ́lọ́run yóò rí kẹ́ Ọlọ́run nínú wọn ẹni tó bá sì kọ̀ tọ́lọ́run yóò jìyà Ọlọ́run àwọn àlìjànú jọra wọn lójú nítorí bá a ṣe dá wọn nínú ọ̀nà tá a fi dá wọn jísmù ṣàfáfún òní wọn ara tó fẹ́lẹ́ tí kì í yà fún nǹkan kan èèyàn ní yà fúnlé àlìjànú èyà fúnlé yóò penetrate yóò tún jáde ń bí ó ń lọ ni kì í afọ́pátá yóò penetrate wọbẹ̀ yóò jáde kì í ṣe págbára ẹ̀ ló tó bẹ̀ bá ṣe dá wọn nìyẹn bọ́lọ́n ṣe dá wọn ni bọ́lọ́n wọn bọ̀ bá dá wọn bẹ́ẹ̀ ìyà ó jẹ wọn nínú àdámọ́tọ́lọ́ ń dábọ̀ wọn àlejò ní ìdí nìyẹn tán sọ pé ọwọ́ léṣẹ́ nìkan la bó bá pàdé rẹ yóò penetrate ni yóò tún jáde lórí kejì tó bá wá lé wọn jáde mọ́ ní tí máa ṣẹlẹ̀ nìyẹn kọ̀ wá sí intelligent náà lè sọra wọn dáa kúwàtú takọ́lù àlìjẹ̀nu ó lè dèèyàn kó wá sọ́jà kó wá ra nǹkan torí tó bá wá bọ́lọ̀ wọn bá ṣe da ọjà òtù ọlọ́mọ mọ̀ fún wọn lágbára bẹ́ẹ̀ kí wọ́n lè ra kán lè sẹ̀mí ni àlìjẹ̀nu nígbà míì ó lè dẹ ẹranko ó lè dejò kí wọ́n yí padà wọn làdẹ́bísọ́lá àlọ́sálá ànábi láwọn ejò kan ń bẹ téèyàn bá rí wọn nínú ilé ejò máa dúdú báyìí yóò wá ní funfun lẹ́yìn yóò funfun yóò wá tọ ẹ̀yìn ẹ̀ wálẹ̀ kì í wá gùn kúnkún báyìí ní máa rí ànábi ní tó bá rí nínú ilé mọ̀mọ́ra kò fẹ́ pa ṣe sùúrù máa ṣe àwọn àdìkáàrù yóò jáde nínú ilé anábìnrin tó pálí jẹun ọ̀kan náà àwọn sàábé lọ́dún kan ó lọ sójú ogun gbà tí wọ́n ń bọ̀ ìyàwó rẹ̀ ó ni ó sì sọ fún ìyàwó rẹ̀ pé tóun ó fi de ògbùrọ̀ jáde nulé ìgbà tó ń bọ̀ ó bá rí ìyàwó rẹ̀ lẹ́nu ọ̀nà ta kí ló dé ejò ló ń rí nínú ilé ló lè jáde ejò bó ti pa ejò ọ̀hún àwọn àfáà tí wọ́n gba ìgbà wa hadith náà wọ́n ní bolson ló kọ́kú ni àbílẹ̀ lọ́kọ́kú kò sẹ́ni tó mọ̀ séjò lọ́kọ́kú ni àbóhùn lọ́kọ́kú bó ṣe ń pè jùlọ náà olójà ìláyé ẹ mọ̀ rí nígbà mi ń bẹ ẹnìkan ẹ̀dàkùn ẹ̀bá kúnnù kankan ẹ̀bá mú kí ní tọ́ bọ́ bẹ̀ bọ́ọ̀bà wọ bẹ̀ ṣe àdìkáàrù torí pẹ̀lú tó pọ̀ tí ń ṣẹlẹ̀ ẹ̀rẹ́ lómi yóò sì ru ọnụ kànga yóò rẹ̀ kò ní òun kọ́ ló jáde nu kànga yẹn ẹ wàá kànga ó lè má jìn irú rẹ̀ ṣẹlẹ̀ dáadáa ọ̀kan náà wa kan àjọlọ dáwọ́rà lẹ́kọ̀ọ́ ọwọ́ rẹ̀ fún òun ò tí ì wálé pé Ìbàdàn ṣùgbọ́n mi ò náà tún wá sí Ìbàdàn Abẹ́òkúta ni mo gbà lọ òun tún ṣáájú tèmi dé Ìbàdàn ọjọ́ tí mo wá fẹ́ kó tíra ń lọ fún nílé mo délé wọn wọn ló ti jáde láyé òun ló ní tíra lónìí kó wà mí nǹkan kí ló ṣe wọ́n wá ṣàlàyé tó ṣẹlẹ̀ wípé wọ́n ń bọ̀ wọ́n fẹ́ kírun kò wá sómi ẹnìkan wá ní ah, kò sómi mọ́sálásí ṣùgbọ́n kànga kan bẹ́ẹ̀ àwọn kàkà téèyàn kónú ẹ̀ téèyàn bu omi bẹ̀ pé tẹ bá lè rí ẹ̀rí omi díẹ̀ rí bẹ̀ òun wá ní káwọn yòókù òun ó dún kán máa náwó àgé sóhun ó ń rọ̀ mí sí gbogbo wọn sì gbogbo wọn gbogbo kálukú sí ń gbàgbé wọn tètè kán lè bájẹ̀ mọ́ oníkálukú ń lọ oko òun nìkan bẹ̀ wọ́n retí pé òun náà ó ti ni wọ́n pè gbogbo wọn ti kírun tán lágbájá dà ìgbà tí wọ́n padà lọ́wọ́ inú wọn ò lè jáde má ó ti rẹ̀ síbẹ̀ àjànúnú tó bá pàdé ń bẹ̀ nìyẹn látara àdí eléyìí àgùdọ̀ máa jẹ́ káhàn wa kó já níbi ìrántí ọlọ ní gbogbo ìgbà àtikẹ́r irú bẹ̀yìn tó bá fẹ́ wọ bẹ̀yìn tó yẹ kó sọ náà ni a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq kó wá wọ bẹ̀ pẹ̀lú ògbọ́ ọlọ kò sí ìrìnkà tí ó ṣẹlẹ̀ bá ń jẹ̀nú kan bẹ́ẹ̀ yóò sàkúrò bẹ́ẹ̀ ṣùgbọ́n látara pé àwọn nǹkan yẹn àkíyèsí àmọ́ àsìmọ́ àkákún abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kó mọ́ dé àbò rẹ̀ bò wá kó mọ́ fi sọ rẹ̀ sọ wá intelligent àtàwọn ọmọ ogun èṣù ṣe nínú ìgbésí ayé àwọn ọmọ ènìyàn nílọ ẹlòmí ò ti ẹ̀gbà pọ́lọ́ wọn bá wà torí pé kò síṣẹ́ tó fẹ́ ṣe àlìjẹ̀nú ọba ṣe àlìjẹ̀nú ọba ṣe ewu làbùrọ̀ tó wá ṣe lọ́mọ́ kò sí tó ń bẹ ẹlòmíì bá ní kójú ọmọ rọ òjò ó sì máa rọ èyí wà ní pé síbẹ̀ ah, lọ́lọ́ ní rọ̀jò ní ìlú ní kójú ọ̀rọ̀ yìí ah, ọlọ́run náà nígbàkejì ó bọ́lọ́n tiẹ̀ wà ìgbàgbọ́ ọwọ́ wa máa bàjẹ́ ní táwọn àlìjànú fẹ́ ṣe nìyẹn ní tí wọ́n fẹ́ dálẹ̀ sínú ìgbésí ayé so lẹ́ẹ̀fì máa rí èèyàn ìgbàgbọ́ wa ń ò ní kún nínú ọlọ́run bàbá ti ń bẹ̀rù ọlọ́run àtùmọ̀ àtùmọ̀ ah, <laughs> níbi kan tá a máa fi sí nǹkan fẹ́ kó ṣẹlẹ̀ sígbàgbọ́ wa nìyẹn táàfin ní pàgbé ọlọ́run bí kọ́líbì sẹ́lìm ọlọ́run sì jẹ́ kó ìwà nù alukur'an níjọ́ gbèdé alikiyama yàwó malaya fọwọ́ máa lu wọlé abànú ilẹ̀ amínátà lọ àbí kọ́líbì sẹ́lìm wọlé yàrá kúrò lè jẹ́ anátà àlìfèrè dáwọ́sà ìlàmẹ̀rẹ̀ ìtàkọ́ yóò á dé xókó kọ̀lá ìfẹ́ èyí ó pàdé ọlọ́run pẹ̀lú ọkàn tó mọ́ ṣùgbọ́n ọkàn wa ó kún fún iyèméjì ọlọ́run ní ń pani àmọ́ ọlọ́run ní ń rọ̀jò ṣùgbọ́n ọlọ́run ń ṣèjẹ́ mu àmọ́ ọlọ́run ní wọ́n gbàdúrà bó tilẹ̀ jẹ́ pé níta lọ fi pàdé ọlọ́run nìyẹn ọlọ́run kó sọ wá ń bẹ̀ ọlọ́run bá ní wáyà ó màyà ṣòro oúnjẹ mi ààrùn ọlọ́run ní ẹ lọ rántí ọjọ́ níjọ́ náà wọ́n ti ṣe tiwọn láyé àwọn akó gbogbo àwọn àlìjànú jọ pátá ọlọ́wọ́n bá ní a máa sọ pé mo pe gbogbo ẹ̀yin ìjọ àlìjànú ẹ̀ṣẹ̀ púpọ̀ nínú ṣíṣe àwọn ọmọ ènìyàn lọ́nà wàkọ̀ọ̀lẹ̀ òní àwọn tó wá ṣe wípé wọ́n mú àwọn àlìjànú ní alágbọ̀rọ̀dún wọn nígbà tí wọ́n ń bẹ láyé nú àwọn ènìyàn àwọn ló wà máa sọ níjọ́ náà wọ́n nílẹ̀ ọlọ́run ọba àwọn àlìjànú yìí lóòótọ́ àjọjọ síra wa láǹfààní láyé wọ́n lò wá àwa náà rí wọn lò wọ́n jíṣẹ́ fún wa àwa náà san mọ́jẹ̀mú fún wọn. wọ́n bẹ́lẹ̀ wọ̀ náà ajẹ́lẹ̀ nílẹ́bí ajẹ́lẹ̀tẹ̀lẹ̀nà. orí ìṣesí ìlà wà títí tásìkò ajálí tirẹ̀ ọlọ́run tó kọ́ fẹ́nìkọ̀ọ̀kan wá fi pé tó fi mú wa sọ́dọ̀ a rò pé bí ó ṣe máa lọ nìyẹn nígbà tó mú wa sọ́dọ̀ tán làbára àwọn àlìjẹ̀nú mọ́ torí pé bọ́lá wọn ṣe dáwọn àlìjẹ̀nú ẹ̀mí wọn á máa gùn ju tèèyàn lọ àlìjànú mi ń bẹ tó lo ẹgbẹ̀rún ọdún láyé bẹ́mi bá ti jáde lára alálìjànú kò rí wọn mọ́ náà fi wá ń sọ pé rẹ ọlọ́run rọ́bà náà ìrẹ ni àjọjọ wọnú ara púpọ̀ àwọn àtàwọn àlìjànú asábà ara wa nígbà ń bẹ láyé. ọmọ ẹlẹ́wọ̀n orí ìṣesí yìí là ń bẹ títí sàdédé lásìkò tó kọ pálò láyé bá pé sàdédé láàrin kó mú wa sọ́dọ̀ ajáàlè tó kọ fún wa ó bá kò lérí gbogbo wa ọlọ́wọ́n bó ní ẹ̀yin mọ̀lẹ́ka ta ló fún wọn lọ́rọ̀ sọ sàbíyín léèrè ọ̀rọ̀ ọlọ́wọ́n bó ní ta ló fọ̀rọ̀ lọ ìtẹ̀ ń sọ yóò bá mọ́ ìsọ tí wọ́n ń sọ̀rọ̀ yẹn ìsọ bọ́yọ́ lọ́wọ́ ọba ó lè sàmójúkúrò fún wọn àmọ́ tá a bá mọ̀ pa tètè kú ni àbá túbà ọlọ́wọ́ bọ́ sọ pé ẹ̀yin màláíkà ẹni kún ó da alẹ́ níbẹ̀ ọlọ́wọ́ bá ní ẹ sọ fún wa nà rúmọ̀fẹ́ wá kun iná lẹ́wọ̀ kò sí nǹkan kan ẹ̀yin àtàlìjẹ̀nù ẹ ti láàyè ń bẹ̀ èyí tẹ́ ṣe láyé òun náà lẹ ṣe anáàrò máa fẹ́ wá inú náà náà ni yóò máa já ẹ̀yẹ yín ẹ bá wọn nu náà ẹ máa gbébẹ̀ lọ gbére ẹ ní jáde bẹ̀ mọ́ láéláé ọlọ́run wá ní ẹ máa gbébẹ̀ lọ gbèrò àyàfi dìgbà tọ́lọ́run ọba bá fẹ́ àwọn àfọwọ́nímọ̀ tẹ̀síìrì wọ́n ní ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga nínú àánú ọlọ́run lérí àwọn èèyàn ó dá iná ó dá àlìjẹ́nà ṣùgbọ́n kò sẹ́nìkan tó bá wọ àlìjẹ́nà tí ó jáde mọ́ láíláí nínú àlìjẹ́nà gbogbo ẹni tó bá wà àlìjẹ́nà kódà kó ṣe wípé ọ̀rá pálawọ̀ ni ò jáde mọ́ ò jáde mọ́ àmọ́ nínú àánú Ọlọ́run lérí wa náà ni pé gbogbo ẹni tó bá wọná kọ́ ni ó sì ráná àwọn èèyàn kọ́ wọná tó bá ya Ọlọ́run padà mú wọn jáde kúrò mbẹ̀ yóò padà fi wọn sínú àlìjánná àwọn kan sì ń bẹ tí wọ́n bá wọná àwọn òrà sí kún òní kúrò mbẹ̀ mọ́ láíláí ọlọ́run wá fẹ́ jóyè wa nígbà tó sọ pé anẹ́rú máa fẹ́ kún iná lẹ́yìn ó wọ́ ẹ̀yin ó wọná gbére torí pé gbogbo ẹni tó bá ti má lì jànú lọ́lọ́run ó ti ṣe ṣíríkù gbogbo ẹni tó bá sì ṣe ẹbọ sọ́lọ́run òun ò ní jáde nù ní láéláé ọlọ́run kó ṣọ́ wa ń bẹ̀ ọlọ́run bá ní ńlá máa ṣá àwọ̀ àyàfi dìgbà kan tọ́lọ́run ọba bá fẹ́ àwọn kan ń bẹ táwọn náà ó tì kó sínú ná fámíà tó bá wá yá ọlọ́run ó ní ó yá ẹ̀yin mọ̀lẹ́kẹ́ lọ wọnú náà gbogbo ẹnikẹ́ni tẹ́ bá rí àmì òǹdíwọ̀n ọmọ náà gún ìmánì ìmánì tí ò ju ọmọ lọ lọ́dọ̀ àwọn onímọ̀ sáyẹ́nsì in tó kéré jù wọ́n ní átọ́ọ̀mù ni fọ́dà ìgbé nǹkan mi tó ti ju átọ́ọ̀mù lọ àbí o ti sì ẹ́ àtọ̀ ọlọ́ọ̀bà sẹ́lẹ̀sẹ̀ dáadáa òǹdíwọ̀n ọmọ náà gún ìmánì kásàtì ẹ̀rí ìmánì díẹ̀ ẹwà ánú ọlọ bó ṣe díẹ̀ ọlọ́run ni ẹlọmọ ogbá wọ́n tí ń bẹ́ẹ̀ náà ẹni tán bá wá kẹfì yìí máa ń nì nínú ọlọ́run díẹ̀ ọlọ́wọ́ ẹ gbogbo wọn kúrò wọn nùnà ẹwà àwọn tí ó kù nùnà pé kò sí máa ń nì kankan ẹni tó wá ìbéèrè tó yẹ ká béèrè ni pé ìrántí ọlọ́run tó rántí ọlọ́run níjọ́ kan gbogbo dáadáa ẹbọ máa bà jẹ́ ni ìdí nìyẹn tí wọn ò fi ní rí mọ́ nìkan kan nígbà yẹn tó ṣẹbọ láyé torí pé ṣíríkù tó ṣe yẹn gbogbo tó lè jẹ́ ìmọ̀ọ́nì tó sì lè ṣẹ́kù sí lára ẹbọ yẹn ti ba ogun ẹ̀jẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé tán bá ń wo báyà gbogbo ọmọ náà àwọn mùṣírikùn àwọn ọ̀sẹ̀bẹ̀ tó ṣẹbọ kú wọn ò ní rí mọ́ nìkan nígbà yẹn tiwọn ṣùgbọ́n àwọn tó ṣe pé ẹ̀ṣẹ̀ ló gbé wọn wọná wọ́n pààyàn wọ́n mutí wọ́n ṣe zìnà wọn ò túbá ni wọ́n fi tọ́ síná tán bá wá yẹ imọ́ ni wọn ò gbà bó ṣe pààyàn náà ó sì bẹ̀rù ọlọ́run lẹ́kọ̀ọ̀kan náà ọlọ́run bó ní kí wọ́n kúrò àwọn ènìyàn yẹn kúrò nùnà àwa bẹ́ lọ́run ọlọ́mọdé atọ́nà wò ká tó wà àlìjánnà kì í ṣe ń tọ́ da àjàmá kódà kó ṣe jọ́ kan péré ọlọ́mọdé àwọ̀ náà ṣàánú wa kó kan yọ́nú sí wa kó sí wa lọ́mọ àlìjànnà mẹ́jẹ̀ á sì sì gbóhùn náà bẹ̀lẹ̀ tàṣe pa wọ bẹ̀ wọ́n wá kó wọn kúrò nínú náà wọ́n wá nìkan lọ fọ̀ wọ́n níbi omi mawul hayat tábà wá fọ̀ wọ́n wọ́n ti di èédú tábà wá fọ̀ wọ́n tán tábà wá kó wọn sínú àlìjànnà náà wọ́n wàá kọ́ síwájú orí wọn pé jahannami yún àwọn tòkunbọ̀ tinábọ̀ wọ́n kọ́ síwájú orí wọn ah, lápẹ́lẹ́ ah, ah, ẹ̀lẹ́ ẹ̀yìn náà ti wà jẹ́ sọ́rí ẹ̀pẹ́lẹ́ o ẹ ti mọ̀ pé ọlọ́dàkùn mọ́ ṣe ti wà bẹ́ẹ̀ àwọn èèyàn lọ́wọ́ bá ń tọ́ka sí bí pé illa ma Allah inna rabbaka hakimun alim dájúdájú ọlọ́run tó rán ìrẹ́ ànábì ń gbogbo tí sọ yìí hakim lọ́lọ́run ọba ti gbogbo ti tìdítìdí látara hikma bẹ́yàn bá ṣe nǹkan wa ní kí hikma ti gbogbo ọba se hikma hakimu ni ọba se gbogbo togbon hakimu ni ó mọ̀ dí tó ń fi dá láàmlà anna jahannama minal jinnati wà náà sí ajma'in ọlọ́run fẹ́ kún iná pẹ̀lú àwọn àlìjànú torí bí wọ́n pọ̀ ju àwọn èèyàn lọ ló ń kà ọlọ́run ọba hakimu lọ́lọ́run ọba ọ̀jọ̀gbọ́n ni lórí gbogbo tí ń ṣe àlè ọba onímọ̀ ni. وكذلك نولي بعد الظالمين بعضهم بما ọlọ́run ọba ni wa kadhalika nuwalli ba'da zalimina ba'da ọlọ́ni báyìí ni níjọ́gbìn dé alìkìyàmọ̀ olórí ibu náà ni ó mọ̀ ẹjọ́ rẹ̀ olórí ibu àwọn olórí náà látò wọ́n papọ̀ àwọn ọmọ èṣù àtàwọn àlìjẹnú àtàwọn ẹmẹ̀wà wọn láyé apà wọn papọ̀ náà sójú kan wàkàtí alikanu wálé báńdọ́ lọ́ọ̀lẹ́mí náà báńdọ́ ọlọ́ọ̀ní báyìí la ṣe fi wọ́n kẹ́ á fi wọ́n kẹ́gbẹ́ ara wọn á fi wọ́n kéjì ara wọn á fi wọ́n jọ̀rẹ̀ ara wọn àwọn alábòsí àwọn ọ̀ṣẹbọ irú àwọn ọ̀ṣẹbọ nàìjíríà àṣẹbọ amẹ́ríkà ọ̀ṣẹbọ ẹ̀ńbọ̀tún ní italy ẹ̀ṣẹbọ gbogbo ẹ̀ gbogbo wọn wọ́n dọ̀rẹ́ ara wọn á pa wọ́n pọ̀ sójú kan níjọ́ náà kò sídìí tá a fi tò kó wá sáàyè kó wá iṣẹ́ kó wá ló sọ bí tí kó wá wà bí máa kanú yaksibu iṣẹ́ rẹ̀ ni ó sọ àyè tó wà abẹ́lẹ̀ wọn nínú títóbi rẹ̀ kọ́mọ́sẹ̀ fún wa níṣẹ́ àlìjẹ́nà ṣe yẹ́ máa ṣára lè jẹ́ wà lè ọlọ́run bá wá ní táwọn àlìjẹ̀nú là á sọ ọlọ́run wá dojú rẹ̀ kọ gbogbo wa lọ ní mo pè yín àlìjẹ̀nú àtẹ̀yìn èèyàn náà ọlọ́run ọba ní sáwọn òjíṣẹ́ àwọn ọlọ́run ò ti dé wá bá yín láàrin yín níbí ẹ̀kú sọ́nà aláìkọ̀ọ́ tí wọ́n ń ké fún yín àwọn àmì ọlọ́run àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba ntọ́lọ́run fẹ́ ntọ́lọ́run ọba ọ̀fẹ́ ṣe bí wọ́n ti wá bá yín. ọlọ́run ọba ń sọ wípé kí ló ń yà yín lẹ́nu ṣebí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lónìí wọ́n ti sọ fún yín nígbà tẹ̀ ń bẹ láyé wàyùndìrúnakùn àyà omi kùn àádá wọ́n ti kì í lílọ̀ nípa gbogbo bọ́lọ̀ ó ṣe ṣe lé ní bóun ṣe ń ṣe yìí wọ́n ti wí fún yín nígbà tẹ́ ń bẹ láyé kí wàá là wíjà rẹ̀. pẹ̀lú ṣe ìdènà àlà àfòsílẹ̀. irọ́ ò ní ṣe é pa níjọ́ náà gbogbo wọn ni wọ́n mọ̀ sọ pé rẹ̀ ọlọ́run bó ṣe wí náà lórí. ṣèyídì náà a ti jẹ́rìí takora wa lẹ́nu kò sọ̀rọ̀ lẹ́nu wa bó ṣe sọ́nà ni wọ́n wí fún wa àwa làgbọ́ n tí ó máa ṣẹlẹ̀ níjọ́ yẹn nìyẹn làwọn bàbá fi máa sọ ẹlọ́wọ́ mọ̀ sí wá ládọ́run mòótọ́ wọ́n máa sọ wípé ṣahidina ala anfusina ṣahidina ala anfusina wà ọ̀rọ̀ tó múlá ọlọ́wọ́n bá ní tó kó bá wọn nígbà tí wọ́n ń bẹ láyé ó náà nìtànjẹ ayé ẹ ṣe báyìí owó sì ń jábọ́ ní tó kó bá wọn nìyẹn ẹlòmí ń bẹ yóò fọ gbogbo bọ́ ẹ̀ sọ̀rọ̀ yìí tẹ́ bá fẹ́ pààyàn tẹ́nìkan bá ti ṣe yẹn wá báwọn bàbá kan bẹ bẹ́ẹ̀ lákùrẹ́ mi iṣẹ́ tiẹ̀ ẹni tó bá ti sáàmù òkú ẹni yóò bá wọn pààyàn ọlọ́run kò sọ wọn bẹ́ẹ̀ ìtànjẹ ayé wọn òun náà ló ń tàn wọn jẹ. ọ̀gá ọ̀rọ̀ tó mú làáyà tó dùn ní ọlọ́wọ́n bá ní ìtànjẹ ayé òun ló kó tànjẹ bá wọn àwọn jẹ́ ojú kún ó gbàgbé tí wọ́n lọ bá lọ́dọ̀ ọlọ́wọ́n ọba tó dá wọn. wọ́n ṣáyè tó ràn lá àrùkùsìn anáhùn káànù káfíìnì. ọlọ́wọ́n bá níjọ́ ta wí fúnra ara wọn gan náà ni wọ́n mọ̀ tẹ́wọ́ pé ọlọ́run kèfèrí ni wá ọlọ́run aṣàìmóore àwọn fúnra wọn náà mọ̀ níjọ́ náà wọ́n jẹ́rìí takora wọn níwájú ọlọ́run وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين lórí àyà yìí àwọn àfọ́nímọ̀ tafsir wọ́n lọ́wọ́ ọba ní ya masharal jinni wal ins ọlọ́run ló ń pè ẹ̀yìn ya jama'ata mashar jama'a ọlọ́run ni mo pè ẹ̀yìn alijanu àti èèyàn alamiyatikum rusulun minkum sáwọn òjíṣẹ́ ò ti wá dé wá bá yín láàrin yín ni ìyẹn ló fa ìyapẹ ẹnu láàrin àwọn àfáà wípé sáwọn ànábì Ọlọ́hun bẹ nínú àwọn àlìjẹnú náà ni níbàámu sí àyà yìí alamiyatikum ya mashara lil jinni wal insi alamiyatikum rusulun minkum minal insi wal jinni sáwọn òjíṣẹ́ ò dé wá bá láàrin yín ni àwọn àfáà wa ya pa ẹnu ó ń bẹnu àwọn àfáà tí wọ́n ní bọ́lá wọn ṣe gbá àwọn mọ̀lẹ́kà àwọn òjíṣẹ́ dìde nínú èèyàn bẹ́ẹ̀ náà ló gbá àwọn òjíṣẹ́ dìde nínú àwọn àlejànú àwọn àfáà míì ní rárá nínú èèyàn nìkan lọ́lọ́wọ́n bá ti gbé òjíṣẹ́ dìde ọlọ́run ò gbódìṣẹ́ dìde nínú àwọn àlejànú àmọ́ gbogbo òjíṣẹ́ tọ́lọ́wọ́n bá rán àwọn àjànú náà láǹfààní àti máa gbọ́ ní tí wọ́n wí láàrin àwọn àlìjànú àwọn àfáà ní ń bẹ láàrin wọn tí wọ́n máa sọ pé táwọn anábì ọlọ́run sọ rèé yá káwọ́ máa ná àjíbú àwọn yẹn ní ń bẹ láàrin àwọn àlìjànú wọ́n máa sọ pé yá káwọ́ máa ná ẹ̀yìn èèyàn wa àjíbú dáhì aláàrí ẹjá jẹ́ pé àwọn tó ń pèpè àwọn ànábì ọlọ́run láwọn àfáà kejì fi sọ pé kò sánábì ọlọ́run nínú èyí tó wá tẹ̀sùn wọn jù nínú ọ̀rọ̀ ó náà ní pọ́lọ̀ wọn ò bá nábì ìdìde nú àwọn àlìjẹnú ṣùgbọ́n àwọn àáfàá olùmọ̀ ń bẹ láàrin wọn tí wọ́n ń gbọ́ torí bá a ṣe jókòó yìí ẹmẹ́jà àtàrà àwọn àlìjẹnú ń bẹ bá a ṣe jókòó yìí tí wọ́n ń bẹ nínú ọlọ́sì táwọn náà ń gbọ́ tẹ̀lé kò ní ìdí káṣẹ̀ sọ pé a fẹ́ wọnú igi lọ ká lọ máa sọ fún àwọn ó ẹnu wípé káwa lè rí mọ́sáàsì jókòó ni òjé kún ó wá níwà abọ́lọ́ ń ṣe dá ọba jókòó wẹ̀gbẹ́ rẹ ọ̀rẹ́ nìkan tó rí rẹ tó gbogbo mọ́lásì jẹmọ́ ẹ̀kọ́tẹ́ ìjọba tẹ̀síìrì lọ́la àánú ọlọ́run náà ni pé ká mọ́ rí wọn ó fi sàánú wa ni àwọn tó bá wá gbọ́ báyìí jẹmọ́ wọn ó padà lọ sáàárín àwọn èèyàn wọn àwọn mùsùlùmí inú wọn wọn lọ máa sọ fún wọn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó nìkan ni òjíṣẹ́ kan ìbọ́lọ̀ ń ṣe ran sí èèyàn ó ran sálì jẹ̀nu náà làbá mi sọ pé وجوه أما كلا وفي سهجان من جاءه أما كلا وفي سهجان iṣẹ́ tọ́lọ́wọ́ bá ran ó kárí ènìyàn àtàlìjànú lànàbì fi fi odidi ọjọ́ kan lẹ̀ tó lọ bá wọn tó lọ ṣe wáhásí fún wọn kò sáà nàbì kankan tó ṣe rú ẹ̀ arabi Sulaiman alayhi salatu wa salam ọlọ́wọ̀n ọ̀rán sálì jẹ̀nú ń lò wọ́n ni bọ́ bá sì ṣe wáàsí fún wọn kì í ṣe pọ́lọ̀ wọn bá làábọ̀ ọlọ́run ṣùgbọ́n anábì wa Muhammad ọlọ́run làábọ̀ anábì lọ́rùn pé lọ bá wọn lọ ṣe wáàsí fún wọn tánábì ò bá lọ bá wọn ọlọ́run ò ní sọ pé ó jíṣẹ́ pé kùlùwìyá ìlàyà náà ó sàmà náà lè jẹ́ ẹ̀ẹ́nẹ́ فقالوا إنا سمعنا قرآنا العجبا قل أوحي إلي أنه استمع نفر من الجن ọlọ́run rẹ̀ ànẹ́bì ń sọ fún wọn ó híya ilẹ̀ ìyá ọlọ́run ọba tí fún mi pé rẹ̀ àwọn ènìyàn nìkan kọ́ láàárọ̀ ọ sí àwọn àlìjànú kan ń bẹ tó Qur'an wọ́n wá ń yọ ọgbọ́n tẹ́tí sí bó ṣe ń ké. ọgọ́rùn-ún iná sẹ̀rẹ̀ wọ́n ní tọ́ kùránì a gbọ́ yìí èèmọ̀ ni látara àsìkò èyí tó tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ àwọn àfáà onáà ní pé kò sí ànábì ọlọ́run kankan nínú àlìjánnà àmọ́ nínú wọn àwọn àfáà tí wọ́n ń ṣe wá sí fúnra wọn ó ń bẹ̀ẹ̀bẹ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam wá ní ànábì kan tọ́lọ̀ ń ràn sí èèyàn tọ́lọ̀ tó ràn sáwọn àlìjánnà ló bá jẹ́ pé áyà yìí يا معشر الجن والإنس يا معشر الجن والإنس ọlọ́wọ́ bá ní mo pẹ̀yìn àtàlìjẹ̀nú ألم يأتكم رسل منكم منكم منكم níbẹ̀ yẹn àwọn èèyàn ní tọ́ka sí rúsùlù níbẹ̀ yẹn ìjáwìjíṣẹ́ ọlọ́run fáwọn ènìyàn ìjáwọn oníwàásí láàrin àwọn àlìjẹ̀nú ìtumọ̀ rẹ̀ tó wà ń bẹ̀ nìyẹn kìí ṣe ẹ̀rí láti lè fi rinlẹ̀ pọ́lọ́ ń gbé òjíṣẹ́ dìde nínú àwọn àlìjànú tí wọ́n ń ké fún yín yakusu kọ́sọ̀ yakusu ìpìlẹ̀ rẹ̀ o náà ni tataburu athar kéèyàn ọmọ tẹ ìrípa nǹkan náà fi sọ pé kí sọ ìtàn torí pé ìtàn ọmọ sọ so, tẹ̀lera wọn bí ṣe ń ṣẹlẹ̀ ní nábì pè ní kíso kéèyàn máa tọpa nǹkan lọ ibi tó gbẹ́sẹ̀ lé náà ló gbẹ́sẹ̀ lé òun ní jẹ́ kíso yakoso wọ́n máa kà á fún yín ní ṣíṣẹ̀ ń tẹ̀lé àwọn àyà ọlọ́run wọ́n ń ka àwọn àyà ọlọ́run ọba fún yín. ìgbà tẹ́ ń bẹ láyé wọ́n ti kìlọ̀ ọjọ́ òní pé n tí ó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ náà ni wọ́n sọ fún yín láyé. èsì tí wọ́n máa fọ̀ níjọ́ náà níwájú ọlọ́run náà ní pèrè ọlọ́run á ti jẹ́rìí takora wa gbogbo tó sọ bó ṣe rí náà nìyẹn. àtàwọn tó mú láyé àti ọlọ́run ọba ní òdòdó lé ayé olókó tàjẹ bá wọn ní òdíwọ̀n mọ̀ títóbi ọlọ́run ọba wọn wa shahidu ala anfusihim annahum kanu fúnra wọn náà ni wọ́n jẹ́rìí gbéra wọn níwájú ọlọ́run kìfìrí làwọn kìfìrí làwọn fàyè ṣe ọlọ́run dákun májèsè wá ládọ́rùn mọ́tọ́ gbogbo omi tá a bá kù sí ọlọ́run dákun jẹ́ ká lè jáwọ́ ń bẹ̀ ká tó pàdé ọlọ́run ọlọ́run yọ́nú sí wa kò tó pa wá oríjì wa kò tó pa wá sí wá lẹ́nu ìkẹ́ rẹ̀ kò tó mú wa sọ́dọ̀ ọlá àti tóbi ọlọ́run àmdálẹ́mà kọ́dẹ̀ àmánì ṣàrọ̀lẹ́ àmà wà wọ́n kọ́ ni. ومن كلا وكلاني صلى الباقي علما النام على النبي الأماني شمس يا مليح ونور ومن إليه مآبي ومن عليه تكلاني ومن إليه مآبي ومن عليه تكلاني له لمدى في المزايا وصيت صيت طعناني لو لمدى في المسايا وصيت صيت طعناني شمس البرايا مليح ونوره غير واني شمس البرايا مليح ونور ضرواني وعدي نوح حنفي طريقة للجنان ودينه حنفي طريقة للجنان ومن حذى بالرسول فقد نجا من عران ومن أتى برسول فقد نجا من عران وفي لسان مديح لكنني طم طماني وفي لسان مديح لكن للمتمنين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك àtọwọ́ àtọwọ́ àwọn ìbéèrè mẹ́ta kan wà ní láti ọ̀dàwọ́ obìnrin alákọ̀ọ́kọ́ sílẹ̀ láà ṣáájú kí a tún máa dáhùn àwọn ìbéèrè nínú ẹ̀sìn tí wọ́n jẹ́ àwọn aṣíwájú wa nínú ìmọ̀ wọ́n sábà máa wà níjókòó yìí kódà àgbà mí ẹ̀ lómi ìbẹ́ tó yẹ pé èèyàn ní kíyèsí wọn wọ́n kàn sáà jókòó náà ni ìjókòó tí wọ́n wá ń jókòó ń bí yìí àlùbáríkà ń bẹ lára àwọn àgbàlagbà pàápàá jùlọ àwọn àgbàlagbà tí wọ́n tẹríba fọ́lọ́hun alibarika wà lára wọn so látara àdélé yìí àwa abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kọ́mọ́sẹ̀ bá wa kí wọn ó bá pọ́n wọn lé ju bá a ṣe lè pọ́n wọn lé lọ torí pé gbogbo tá à ń sọ kò tuntun bó ti wulẹ̀ kọ́ mọ nínú àwọn nǹkan tí wọ́n ti mọ̀ nínú nǹkan tí wọ́n ti ké ṣáájú kan tó bí àwa tá à ń sọ ìgbà tí wíwámọ̀ tó ní wàhálà nú ìtawà bá wọ́n ti gbin igi ọsàn wọ́n ti wọ́n ti wọ́n ti ká ọsàn wọ́n ti bẹ́ èpo ọsàn wọ́n ti ti bá wa fún sínú ike wọ́n tún ti wá gbé síwájú wa wọ́n tún sẹ́ ẹnu kọ́ọ̀bù wọ́n tún ti fún wa ní straw tá a fi mọ́ ìtawà bá ni ṣùgbọ́n wal fadlu lil mutaqaddim àwọn tí wọ́n gbin igi gan àwọn ní kákí lóbi jẹ́ pé bí gbogbo èèyàn bá mọ ọlá tó ń bẹ fún àwọn tó bá pilẹ̀ dáadáa kan ẹni tó kéwú gbúdọ̀ mọ̀ ẹni tó kéwú ó gbúdọ̀ mọ̀ lẹ́ẹ̀bí máa rí lọ́pọ̀lọpọ̀ bá bẹ́ẹ̀ máa pẹ́kẹ́rẹ́ kọ́ àwọn afáwa ọlọ́ba sí àwọn afáwa tẹ́kọ́ àwọn afáwa kò lè má rí bẹ́ẹ̀ torí pé ń bẹ nínú ẹ̀kọ́ gbogbo àwọn tí wọ́n pilẹ̀ dáadáa àwọn aláṣekù dáadáa tọ́pọ̀lọpọ̀ wa náà wá bá léni àwọn bàbá wa mí bẹ tó ṣe pé wọn ò mọ tẹfsiri gbogbo tó kọ́nu tẹfsiri láyé kò ju jísù àmọ́ lọ àmọ́ nìkan ni èṣù méjì ní ó fún bá ṣe tẹfsiri káàkiri gbogbo òlu ṣùgbọ́n ní ìsìn táwa wáyé èyàn lè bẹ́ẹ̀ kí gbogbo kéwó lórí iṣẹ́ ìtì èèyàn gan níbi tó ti rọrùn lé wé tíra kan bẹ yóò kọ báyìí ní jẹ kí lẹ kókọ tí àwọn kí lẹ kìtàlẹ lórí tàlẹ tó ṣe tọ́ bá jìjọ yóò gbé jáde volumes mélòó ó sì lè mọ́ rírí tọ̀ bá ń sọ̀rọ̀ kúkúrá kan bẹ ìdí méjìlá ní àfa báyìí ló ó rírí o ṣùgbọ́n o ti gọ́ọ̀gù ẹ̀ lórí ní ìsìn tó o ti wò ó kódà ìbéèrè mi ń bẹ tó lè rújú tọ́ bá ti jù sí ń sìn ó ti níbẹ̀ gbogbo ìyẹn lè mọ̀mọ̀ bẹ̀ ṣùgbọ́n ó ti níbi tó jù sí bá jù sí ìdáhùn ọjà rẹ̀ léṣe ṣùgbọ́n nígbà tí wọn kò sí yẹn so abẹ́lẹ́wọ̀n bá ní àwọn èèyàn àwọn ṣéèkìkì ó yẹmí ọlọ́run ọba kó bá wa pọ́n wọlé o bí wọ́n ṣe máa ṣe lọ́dọọdún náà ni mo rò pé wọn ò tètè mọ̀ pé a ti bẹ̀rẹ̀ tẹ̀síìrì níbí àjọ máa ń ṣe ní lẹ́rù ọba òun ni ṣùgbọ́n nínú àwọn àdúrà tí àwọn àgbàlagbà ń ṣe fún wa nínú àwọn àdúrà yín tá àdúrà ń bí náà nìyí èso rẹ̀ ti ń bí kéèyàn bá ṣàdúrà tọ́lọ́run ní kéèyàn ó mọ rí gbígbà àdúrà náà orí lọ́run ṣe fẹ́ tó ṣàdúrà wọn ọlọ́nkọ́ wa wọlá tóbi rà padà síbọ̀ ọlọ́nkọ́ má fi kàn yín o ọlọ́nkọ́ bá ṣe dáadáa fún yín ọlá àti tóbi ọlọ́nkọ́ ọlọ́nkọ́ fi sọ̀rọ̀ ẹ̀ yín máa dáa púpọ̀ nígbà tá a wà nílé kéwú wọ́n máa ń ṣe ìjókòó kan ní gbogbo yomul khamis àwọn àfáwà náà máa ń ṣe fún ọ gbàtọ́ wá dásìkò kan wọ́n ní ọya ẹ̀yin ọmọ kéwú náà ẹ̀yin náà wá ṣe àwọn àfáwà wà jókòó wọ́n wà máa gbọ́ bá a ṣe ń ṣe ẹlòmíín bẹ yọ jẹ gba lójú gbogbo èèyàn <laughs> so oníkálukú ó ti wá múra ìgbà ah, gbogbo ọmọ bá jẹ gba gbogbo àwọn junior bẹ́ẹ̀bẹ́ẹ̀ wọ́n ẹ̀ eh, eh, òun sì máa ń lè mọ́ méke níjẹ́ òní náà náà ẹ jẹ gba ẹ̀ eh, ó ti múra rẹ̀ lẹ̀ so kọ́lọ́mọ̀ bá kó bá san gba àwọn afáwa lẹ́sẹ̀ dáadáa bákan náà ni amiru ahli sunna wal jamaa so ọlọ́run jẹ́ kí wọ́n pẹ́ fún wa látàrí dáadáa so tó ṣe sunna àwọn yóò ní pé ah, ẹ̀sìn alásàn ni òní ẹ̀sìn tí alhassan àwọn ni alhassan òní ẹ̀sìn tí alhassan gbé dákúrẹ́ àwọn wọn ti jọ ìjọ rẹ̀ àmọ́ ẹwọ́ kìí sẹ̀sìn alhassan súnà ni táwọn ń ṣe ọlọ́run tó wá mú wọn dúró láti gbà náà gbogbo dáadáa tọ́lọ́run wá máa ń ṣe fáàfáà tọ́lọ́run sì ń pè fún wọn àpàdà sí wọ ọlọ́run kó máa fi kàn wọ́n o ṣùgbọ́n ní ìsìn ibi tí wọ́n gbé dé gan súnà ti ti jù bẹ́ẹ̀ lọ kọ́dà tẹ́lẹ̀ mi ò kà ah, bàbá ẹ̀yin náà ẹ̀ tún máa tún improve sí i abayé dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bó ti wulẹ̀ kẹ́nìkan ó sọ ẹ̀yìn tẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ náà nù kọ́lọ́run bá kó wa dúró tì yín wọ́n ń pe tíra kan ní fatihul majid sẹ́rí kìtàbù tawhid ọwọ́ wọn mo ti kọ́kọ́ rí pé kí n kọ́kọ́ rí ọwọ́ wọn mo ti kọ́kọ́ rí so àwọn tíra súnà ni ọlọ́run ọba kí ó bá wa dúró tì yín o gbogbo àsìkò tẹ́ lò láyé ọlọ́run mọ́jẹ́ fìdààmú lò àpadà síbú ọlọ́run má padà sọ bí àfẹ́ ẹlẹ́bọ̀ọ́ torí pé wọ́n ti mú àwọn àfáà mi lórí tàbá yìí àwọn fìgìláńtẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìbànújẹ́ àfáà làgbájá ni wọ́n sọ àwọn tí ń gbẹ́ bọ nígbà wọn atajẹ́ tí wọn ọba dé àfáà ìṣòkọlọ wọn ní meeting landlord meeting torí pé wà bẹ́ẹ̀ o gbogbo dáadáa táwọn fẹ́ ọlọ́run bíbẹ ọlọ́run ọlọ́run tó tó fún wa ọlọ́run ti ọlọ́run mọ̀ sí dojú àgbàlá àti tóbi ọlọ́run nítorí àsìkò ìbéèrè ẹni tó jábuké tó kú tó bá jẹ́ mùsùlùmí bá sì sin gbogbo mùsùlùmí bẹ́ẹ̀ náà láti sin ẹ lọ sí sídìí àrò ẹ lọ sí sínú omi ẹ lọ sínú kànga ọlọ́run ọ̀sọ́ bẹ́ẹ̀ ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ kù ìjábuké ọ̀kan nínú dídẹ́dà bó ṣe wu ọlọ́run tí máa dẹ́dà ni ọlọ́run ló dá bẹ́ẹ̀ kì í sóun ló rẹ̀ bẹ́ẹ̀ kí wá ní ó ṣe ìyàtọ̀ rẹ̀ tó fi yàtọ̀ sáwọn èèyàn tó kù nípa sísìn so eléyìí kò àárínú àwọn àfa ńlá ẹjẹ àbùké àṣìrá kọ́lẹ̀ nígbà tí wọ́n kú wọ́n lọ sí wọ́n wá gbé wọn sínú sínú kòkò la gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ fún pẹ̀lú ìgbàgbọ́ ṣíríkù ni torí kò ti nígbàgbọ́ kan tọrọ mọ́ ẹni tí wọ́n ń ṣe o so àwa mùsùlùmí gbọ́dọ̀ dìde lókùnkùn àtẹjẹpá kírun lẹ́ni yẹn tá a mọ̀ pa kírun ni kọ́dà táwọn yẹn bá fẹ́ wọn wúrú ọ̀rọ̀ yẹn wá àgùrọ̀ tẹ́lẹ̀ kan kó tiẹ̀ dá títí tá a fi lọ tètè bu àṣírí ẹni yẹn tá a lọ sí. Ah, ọlọ́run àti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nílẹ̀ Yorùbá ń bì ibì kan tí wàhálà wà ń ṣe tí gbogbo ẹnu mi sì gbà ó lógun state gbogbo ẹ tó bá wà lógun state tó bá rírọ ọmọ pápá wájà mi àwọn àṣà ẹbọ ó sì rinlẹ̀ lógun state ṣùgbọ́n alhamdulilayi ìwọ lọ ni ìwọ ní Kwara ni ìwọ lọ Ṣun ni ìwọ gbogbo ẹ̀yin ọlọ́run ti ń ó ti ń kanlẹ̀ ọlọ́mọdé mọ́jọ́ gbére mọ́ láéláé bákan náà ẹni tó pokùnso tó bá jẹ́ mùsùlùmí àkọ́kọ́ pọ̀ para rẹ̀ ó dáràn wájú ọlọ́run ṣé alẹ́ kírun sí la bẹ́ẹ̀ ni torí pé pọ̀ para rẹ̀ yẹ kò sọ́ di kèfèrí ìyà ẹ̀ṣẹ̀ òun yóò lọ jẹ́ lọ́dọ̀ ọlọ́run tá a bá wá fẹ́ kírun sí la kí ẹni tó ìmáàmù tó lápọ̀nlé ládùúgbò òun kọ́ ni kò kí o kankan wá bíi bí àwọn ọmọ kan tó máa gbá bọ́ọ̀lù lọ́yẹ àwọn ẹjọ́ ẹ kírun sí ẹ kírun sí la kásá lè mójú ṣe ìrun kúrò torí pé ọ̀pá rẹ̀ ni ó jẹ́ ẹ̀bí ọlọ́ ọlọ́run kò sọ wà mẹ́ wọ́n ní ẹni tó ṣe pé gbàtí ń bẹ́ kéke ni wọ́n náà ti ṣe àwọn nǹkan kan fún bóyá kíní kan wọ́n ti ṣe ìjọba yọmọ rówó yọmọ ṣe kíní wọ́n ti ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọmọ mi ń bẹ tẹ bá ṣe rúkìá fún yóò ní ìyá ìyá òun ló gbé nǹkan kan sóun láti kékeré ní máa ṣẹlẹ̀ yẹn so ẹ̀ṣẹ̀ yẹn sọ́run ọmọ ló wà àbọ̀rùn ẹni tó ṣe gbogbo nǹkan tí wọ́n máa gbé sí ọmọnìyàn la ọ̀nà méjì ló kó sí ìtàn bá gbé sí la wọ́n mọ̀ ṣe mọ́jẹ̀mú nǹkan wọ́n sì fi lè lérí ahọ́n náà pé tí wọ́n náà bá dàgbà ó gbọ́dọ̀ máa ṣe nǹkan báyìí máa ṣe nǹkan báyìí lókùrú gbàtẹ́ni yẹn náà bá ń ṣe nǹkan wọ́n ìdọ̀dọ̀ jìyà rẹ̀ náà ṣùgbọ́n tẹ́ni yẹn tóun ò bá ṣe torí òun ò nígbàgbọ́ nínú nǹkan yẹn òun ò lè jìyẹ kódà kó ṣe pé wọ́n ti ṣe nǹkan yẹn fún àwọn tó ṣe ni wọ́n lẹ́ṣẹ̀ àbí tó bá yẹ pé nǹkan yẹn wọ́n ti ṣe nǹkan òun ò tiẹ̀ mọ nǹkan kan tiẹ̀ kò lẹ́ṣẹ̀ ní tó ń gbúdọ̀ mọ̀ ṣe ni pé tọ́ ọlọ́run ọba aláforí jẹ bóun forí jìn àwọn òbí wọn ó lè jẹ́ pé látara ìmọ̀ kan torí pé gbàmí ìta bá ń sọ̀rọ̀ àtúmọ̀ sẹ́nu kù èmi ń bẹ tó ṣe wípé àìmọ̀kan ni àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn tó yé bó ṣe yé nísìn kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn bàbá wa wọ́n ń sọ ìtàn kan fún wa ń jọ kan nígbà wa sọ débi kan àmì wa bèrè bùnà kí ló le tó bẹ́ẹ̀ ẹni tó jẹ́ bí àwọn bàbá bàbá bàbá wa ń sọ tán fún àwa tó bá dijọ́ léyà àwọn onílù wọ́n máa lù lúta wọ́n máa kí bàbá wọn ní mẹ́sàn-án mẹ́wàá wọ́n lọ yídì ni o ẹ̀sìn wà ń ta àwọn tí wọ́n máa wẹ ẹ̀sìn lágbo tí wọ́n máa fọ ẹsẹ̀ àgbo ọ̀tọ̀làgbo tí wọ́n fi fọ ẹsẹ̀ ẹ̀sìn àwọn ń lọ bẹ́ẹ̀ odidi wákàtí kan wọ́n sì múra nínú ilé wọ́n lọ kírun yídì ni o ọ̀tọ̀ lálábàáhùn tó bá kọ́kọ́ wo aṣọ kan lẹ̀ ó gbé alábàáhùn ó gbé síbẹ̀ yóò tún jáde nílò tí bá tún kì yóò tún ní hùn tó fele náà kún tó fele kún yóò tún wọnú lé tún máa dira aṣọ lè tó bí àwọn gbárí ó lè tó mẹ́rin nígbà bá wa múra tán bá wa jáde wọ́n lọ yídì ní o wọ́n wá gorí ẹṣin bá wa ń gorí ẹṣin àwọn ni wọ́n wà ṣáájú ọba ìmáàmù náà mà bọ̀ bàtà sọ̀rọ̀ débi mú ní ṣé lórí nítorí kíni wọ́n ní àbí ah, ọba ṣe bẹ́ẹ̀ gbà náà yóò ṣubú <laughs> yóò ṣubú lórí ẹ̀sìn <laughs> pé wọ́n ò rè bọ́ lórí ẹ̀sìn pé kò tún ní lọ mí ẹ wò gbàgbọ́ ohun tó gbàgbọ́ tó wà ń gbà yẹn náà nù ṣùgbọ́n ní ìsìnjàmọ́ ẹ hàn abẹ́ lọ yí dì <laughs> wọ́n á sì mọ ẹgbẹ́ títa ní wà tá ní ní ní ọmọ lọ láfi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run sásìkò tá a wáyé àwọn àmọ́ tọrọ àforíjìn fáwọn tó ti lọ náà àwọn mí bẹ́ẹ̀ ni wọ́n pé kò yé wọn ọ̀rọ̀ tawhid tíra tawhid wo náà rí àwọn gbàgbọ́ páwọn fi ń jagun ẹ̀sìn a máa tọrọ àforíjì fún wọn kọ́lọ́wọ́n bá kó bá wa yọ́nú sí wọn kó sì sàánú àwa náà so látara àdí eléyìí ẹni yẹ ẹ̀ńtán ṣe fún ọ̀lẹ́sẹ̀ o bọ́lọ́wọ́ bá ti ẹ̀bìyàn léèrè ẹni tó ṣe nǹkan lọ́lọ́wọ́ òbí léèrè anabi Sulaiman ali salatu wa salam anabi Sulaiman ọlọ́run rọ àwọn àlìjànú fún ni kì í ṣe kó ń lọ́ lọ wá àlìjànú gbogbo ẹnikẹ́ni tí bá ń fi yẹn ṣe rí ọ̀rọ̀ tí ò súnmọ́ra wọn ni bó ti wùlà kó mọ̀ bákan náà kí ni yàtọ̀ láàrin èṣù àtàlìjẹ̀nu èṣù àtàlìjẹ̀nu alábàṣepọ̀ náà ni wọ́n ṣayatin ul-ins ó ń bẹnu àwọn àlìjẹ̀nu àwọn tó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n àwọn tó jẹ́ ṣayatin àwọn tó jẹ́ ní èṣù àwọn àtẹ̀ṣù jọ ń ṣiṣẹ́ náà àwọn ọmọ tẹ̀ṣù bí àlìjẹ̀nu ṣayatin náà ni wọ́n ìbáṣepọ̀ ń bẹ kò sásìkò ní àbáníkẹ́ sọ gbogbo ọ̀rọ̀ yín gbogbo tẹ́ fẹ́ sọ mo ti àti jọjọ sọ a sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bí mo ṣe sọ náà ọlọ́run ní kó rí bẹ́ẹ̀ lẹ́nu abáyé ọlọ́run tó bá yẹ pé bó ṣe lé lára yín gbà náà tẹ́ sí sọ́ọ̀n oṣù mọ́kẹ́rì jáde kó nu Islam ṣùgbọ́n ẹ farabalẹ̀ àlùjẹ̀nu ni ọlọ́run mú kúrò mẹ́ abáyé dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bọ́lọ́run Islam so ojú yín ti rí lóòótọ́ tábánikẹ́ sọ̀rọ̀ mọ́ mọ̀ pé so ló jẹ́ kí n stop yìí ọlọ́run máa yẹ ọjọ́ wa so ṣùgbọ́n ju gbogbo ẹ̀ náà lọ ète náà ni ète ni so kọ́lọ́n kí kó dúró ti wà èṣù àtàlìjànú àwọn ọmọọṣẹ́ èṣù náà ni ọmọ tí wọ́n lọ ṣèwádìí ìyàwó rẹ̀ àbò náà àbí ìyàwó rẹ̀ wọ́n ní ìyá rẹ̀ ní í ṣe so lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ́n mọ́ fún ìyá níyàwó tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tàwa níbẹ̀ lọ́hùn ìbẹ́lẹ̀ tí mo ń sọ náà rúkìá ni o wallahi tallahi ẹ̀rí tí iná ọmọ dáhùn báyìí ìtànkà táàkàkùn kò sí yù táàkàkùn iná ọmọ dáhùn lára àlejò ọ̀nù báyìí ìyá wa sọ̀rọ̀ pé òun ló ń ṣe nǹkan yẹn ọlọ́wọ́ afẹ́ni lálàáfíà sẹ́ni yẹn lè kọ ìyá rẹ̀ níyà èèyàn lè kọ yẹn láéláé kódà ní tó yẹ kó o ṣe ni pé tọ́ ọlọ́run bá ń foríjì ya kọ́ mọ̀ òun ló fi ṣe bẹ́ẹ̀ o tún gbọ́dọ̀ máa ṣe dáadáa sí ya rẹ̀ àtọ́rí pé òun ló bí ọ kí lọ fẹ́ á ṣe ṣe ọ máa ṣe dáadáa sí èyí nígbà tí èyí ṣe ìyàwó èyí kọ́ yẹ ò lè kọ́ ya rẹ̀ ọ máa ṣe dáadáa sí ó sì tún bẹ lọ́run ọlọ́run bá kó bọ̀ ọ wàá fà pé gbogbo èyí tẹ́yìn náà ń ṣe wọn lóun fẹ́ ọ wàá máa ṣe wáàsí fún torí wọ́n tó bá kú lórí èyàn ìyà ni fún níwájú ọlọ́run béèyàn bá ní problem ẹni téèyàn rí fáfọ́ ọlọ́run olùbẹ̀rù ọlọ́run èèyàn lè ní ẹ̀dákùn ẹ̀rántí nínú àdúrà هذا جواز توسل بدعاء رجل صالح ìgbàlá yìí ń bẹ alẹ́ sàtẹ̀kù lọ́sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ká ní kẹ́ni ire kó bá wa bẹ lọ́hùn pé ẹ̀dá kan ṣàdúrà fún mi mò ń fẹ́ nǹkan báyìí ọlọ́run jẹ́ ojárọ̀ láyé anabi sọlá àbátánàbí fààyè lẹ̀ àwọn sàábé wọn ní tójú ọ̀bárọ̀ àwọn lọ́mọ ń bá amur rasul ẹ̀gbọ́n bàbá anabi ti ń jẹ́ abbas wọn sọ bàtánàbí ń bẹ láyé àmọ́ ń bẹ anabi ó bẹ lọ́hùn fún ojú ọ̀rọ̀ wọn náà bẹ lọ́hùn fún akójú ọ̀rọ̀ ó ní ó sì bẹ lọ́hùn ọlọ́run ó sì dé kójú ọ̀rọ̀ so ìgbàlá yìí wà alẹ́ ní ẹgbẹ́ lọ́wọ́ fún wa ṣùgbọ́n abala kejì tó dojúrú òun náà ni gbígbé signboard ta gbogbo ẹnikẹ́ni tí yìí ṣe èèyàn lè gbé signboard ta pé tọ̀ bí èèyàn bá ní orí fífọ́ túlu pẹ̀lú ògbó ọlọ́run a mọ àgbómú rẹ̀ àmọ̀sẹ̀ tó fi wẹ orí tí ò ní ṣírùkù nú o tí ó fi lọ ẹni tó bá nírú nǹkan tó bá lọ ọbẹ̀ tó o sì fún lọ́sẹ̀hún tí ò lẹ́bọ̀ ń mú ọ gbowó mọ̀nà ṣé lọ́ba lọ hospital kò ní sanwó lọ lọ ọsẹ̀ ìwò náà à ọjọ́ tẹ́ fún mi ó sì ń rí ilé fún mi díẹ̀ díẹ̀ tán ó ní ọjọ́ tẹ́ fi lò ó five thousand ni ni màá gbà ọkọ̀ ṣe ìwòsàn ó sì ń gbowó lórí iṣẹ́ tí ń ṣe bí dókítà náà ṣe ń gbowó lọ́spítù nígbà àfáà yẹn ní máa dáwọn èèyàn lóhùn ẹ kí lè nígbà náà wà ń kọ́ kí ní dáwọn èèyàn lóhùn lé lórí la fẹ́ mọ̀ kì í ṣe pé torí páwọn èèyàn lọ́dọ̀ rẹ̀ ẹlòmíì mọ ọmọ kòkòrò eyín ọmọdé ọ̀sẹ̀ ọmọ ẹnìkan gbéjẹ̀dì ń yọ lẹ́nu ọmọ àwọn àgúnmu tó lè lò òyì ojú òyì inú obìnrin kan tó bá ti lóyún òyì ọ̀sà máa kọ́ ni òun mọ ewé kan tóun bá gbó fún ó sì gbowó nǹkan owó dàgbà ẹ̀sìn pẹ̀lú ayé làáfà fẹ́ẹ̀kẹ́ mọ̀ sí dẹ̀kùn fún àwọn náà náà náà èyí sọ̀rọ̀ lọ́ba lọ́sibítù tí ò ní sanwó ẹ má jà á lu tí ò jọra wọn papọ̀ ṣùgbọ́n ẹni tá a lọ bá tí wọ́n ń pè wá lọ síbi ṣíríkù ìgbé máa wo kíláàsì àwọn kan jáde kó bá wọn sọ̀rọ̀ <laughs> èyí ò lọ wá pọ̀ èyí ò ló pọ̀ illa ma rahima rabbi torí pé àáfàá náà òun náà fẹ́ gùn jíìpù òun náà fẹ́ ṣe táwọn olówó ń ṣe yóò mú fọ́ wa nà ẹ̀ mọ́ àfàwọn tọ́lọ́wọ́n bá mú dúró látàrí dáadáa sọkọlọ wọn láti obìnrin kí kó ṣàánà irú nǹkan bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ kábọ́lọ̀ wọn bá wa dúró subhanahu wa ta'ala àwọn àdúrà tánàbí ni a máa ṣe ká máa ṣe ìgbà míì wá máa ń bẹ problem míì ta ní ta ní psychological approach wọn ló máa sọ̀fẹ̀ ọ̀kan náà àwọn àfa tọ́lọ́ bá kó bá yọrí sí wọn ẹnìkan tó bá ti ń lọ yóò sá máa sọ pé ó dàbí ìgbà tí wọ́n di nǹkan kan léun lórí tó bá fẹ́ kọjá lẹ́nu ọ̀nà yóò mọ̀ bẹ̀rẹ̀ kò sí kankan lórí ẹ̀ bí ìgbà tó yẹ pé kí nǹkan yẹn ó gbà á bí ṣe ń ṣe káàkiri nù kí ló ṣe kò sí nǹkan kan lórí ẹ̀ àfa kan wá ní ẹ lọ mú wa àfa ni kí ló dé kankan ò gbé nǹkan kan lórí àfa bẹ́ẹ̀ ni ẹ rí ni ẹrù ń bẹ lórí ẹ̀yìn lẹ́yìn orí ẹrù ń bẹ ń bẹ jáde tí n bá ti pè ọ́ kọ́ wọlé kọ́ wọlé àfa àwa ni kẹ́nìkan ó dúró kẹ́nìkan ó dúró báyìí wọ́n wá mú bíi orógùn kan lọ́wọ́ bó ṣe wọlé wọ́n kàn gbígbà tí wọ́n gbá nǹkan lọ́wọ́ ẹ̀ àti fọ́ àti fọ́ ọ̀yá dìde àti fọ́ ẹ ti fọ́ oníbẹ̀rẹ̀ mi fílẹ̀ mọ́ <laughs> orí rẹ̀ sì fúyẹ́ wọ́n ṣe bá ń fún kẹ́mi rẹ̀ náà lè gbà pé wọ́n ti fọ́ kìnìyàn àkọ́kọ́ solution ni pé gbà pé mi ò ní problem problem fifty percent problem rẹ ti sọ torí pé gbé òpè ní problem tó bá sọ lójú ẹ lẹ́rọ pé ṣé problem wà á lélẹ̀ dóhùn ọ̀sọ̀ tó ń fún so psychological approach àkọ́kọ́ ni ẹlòmíì ń bẹ ẹni tí ń ṣe nǹkan tó lóògùn ni kódò lè jẹ́ pé wíkan ní ọjà ẹni pé kíni wọ́n ti lọ yẹ̀wò wọ́n lọ ta wọ́n lọ́fà òun wọ́n láwọn àwọn ayé tí wọ́n ti mọ̀ ẹ̀jẹ̀ wọn tán ni kò wá ní wá oògùn tó yẹ kó lò mọ́ in tí ó fi lọ bẹ̀bẹ̀ àwọn tó mú jẹ rẹ̀ ní ọmọ wá káàkiri táífọ́ọ̀dù ló ṣe o <laughs> táífọ́ọ̀dù olóhun kò wá ní tírìtì táífọ́ọ̀dù yẹn ntí ọmọ wá káàkiri gan wọn kò mú ẹran kan wá wọn kò mú ẹyẹlé dúdú wá ntí ọwọ a máa ṣe títí títí at the end of the day àwọn tí máa ń ta àwọn èèyàn lọ́fà náà wọ́n ń bẹ o èyí náà máa wà kọ́lọ̀ kọ́sọ́ wa níbi aburú o ṣùgbọ́n lómi ń bẹ tó ti wípé typhoid ní í ṣe wọ́n wá gbé yẹn sẹ́nu ẹ̀ by the time kó tó wá padà síbi typhoid yẹn yóò ti jẹ ìfún ẹ̀ kọ̀ wá ní bàmọ́ so lómi jẹ́ pé lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ you have a problem ọkọ̀ wò pé mo ní problem what are the factors kí ni mo rò pọ̀ kọ̀ sí problem mi ọkọ̀ rò pé kí ló lè kọ̀ sí i èyí ọkọrọ ọ̀hún tajà ó ní àgbà àná òun five hundred one hundred thousand òfin ṣòwò ní oṣooṣù ọ̀hún dájọ́ níbẹ̀ owó tó ń ná lójúmọ́ ń bẹ̀ gbogbo àwọn nǹkan yẹn tó bá ṣírò gbogbo ẹ̀ tán ó rí àgbà náà kankan ò wọlé ìwọ lọ ná kápítà <laughs> àìkíyè sára ni so kọ́lọ̀ wọlá tóbi rẹ̀ kó sàánú so ká sọ́ra yájú lékiri yóò tó bọ́ dìkún problem rẹ ni ẹ jẹ́ ká súnmọ́ lọ bójú tó àti bó ṣe yẹ ọlọ́wọ́n bá kó gbàdúrà wa ọlọ́wọ́n kó ràn wá lọ ọlọ́wọ́n kì í ó ti wá then ọ̀rọ̀ obìnrin tí female lecturer ṣé ìtumọ̀ ẹ̀ wá ni pé káwọn obìnrin wa mẹ́kẹ̀ẹ́kọ̀ọ́ mọ́ <laughs> kì í ṣe ìtumọ̀ ẹ̀ lẹ́yìn obìnrin tó bá jẹ́ lecturer gẹ́gẹ́ bí obìnrin tí ń ṣiṣẹ́ lọ́fíìsì náà ní ministry ìdájọ́ kan náà obìnrin tí ń ṣiṣẹ́ ní ministry ń sìn lọ́fíìsì tó wà àwọn ọkùnrin míì náà lè wà ń bẹ̀ kódà ó lè jẹ́ pé wọ́n nìkan lọ́jọ́jọ́ wà lọ́fíìsì pẹ̀lú ọ̀gá àti sẹ́kẹ́tìrì ìtìláàtù ó ń bẹ̀ àmì khalwa ó ń bẹ̀ obìnrin tí ń lẹ́kṣọ̀ nínú institution àwọn ti ẹ̀bàjẹ́ wọ́n lè mẹ́ni ah ẹ wo ẹ̀yìn bó ṣe kọ̀yìn sí wáyé ó lé o àwọn nítorí pé wọn ò lẹ́kọ̀ọ́ wọ́n lè wọ́n draw lẹ́kṣọ̀rọ̀ obìnrin yẹn kí wọ́n máa nà sí lọ́ọ̀kan ẹ wo o a ti wà ní lecture room rí lecturer kan wọlé ni wọ́n sọ fáwọn èèyàn pé ah kí ló dé ah, mo dẹ̀ wọlé ẹ̀ tí ẹ̀ ṣe kí ni ẹ̀ sì ń rojọ́ àyàn good morning sir wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ni o and good morning sir ah, ta ló sọ bẹ́ẹ̀ good morning sir ẹnìkan wá ṣe kí ni bíi kíní bí aeroplane káwọn ọmọdé máa ṣe o <laughs> wọn wá ń jù ú lẹ́tọ́rọ̀ ọwọ́ abínú ta ẹnìkan ọmọ lọ́jàre ẹ̀fílẹ̀ ọ̀dọ́ lẹ́kítọ́rà àmọ́ bí ṣe máa ń fi àkọsẹ́ gba ní institution ṣùgbọ́n tó ju ẹgba lọ ọ̀nbẹ̀ńbẹ̀ o àmọ́ bú lẹ́kítọ́rà kò ní ní ọmọ bò òun <laughs> ò ní jáde mọ́ láíláí <laughs> òun ní ìjọ kan náà ni obìnrin mùsùlùmí tó bá bára ẹ̀ láwọn àyè báyìí ó nídìí àgbóyé ẹ̀sìn àwọn nǹkan tí ó lè tàbùkù ìjọmọlúàbí rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin mùsùlùmí ó jìnà sí torí tá a bá ní ká tojú bọ̀ nípa ìpìlẹ̀ ẹ̀sìn Islam obìnrin òkú lè lè lẹ́tọ̀ obìnrin obìnrin ó jẹ́ lẹ́tọ́rà fáwọn obìnrin ọkùnrin ó jẹ́ lẹ́tọ́rà fáwọn ọkùnrin nílẹ̀ Islam ṣùgbọ́n nínú ètò orílẹ̀-èdè wa síbà ṣe é ṣe nù kò rí bẹ́ẹ̀ so ẹni tó bá wá bára rẹ̀ nírú situation bẹ́ẹ̀ kó kíláṣà rẹ̀ kó dẹ̀ respect ara kó pọ́nra rẹ̀ lé pẹ̀lú ẹ̀kọ́ ọlọ́run kó jìnnà sí nǹkan tẹ́sí islam kó sì má jìnnà sọ̀rọ̀ ọlọ́run torí pé academic university environment ó wà satanic ó dẹ̀ wà devilish bẹ́ẹ̀ bá gbé ọgọ́rùn-ún wọnú campus bọ́ọ̀ bá sọ́ra lè má gbé twenty bọ́ọ̀ bá sọ́ra ni o. ọ̀jẹ́ student ni o àwọn ọmọ tó ń kọ́ lélẹ̀ tán rìn òwe tó ò dẹ̀ lè sọ pé kán mọ̀ múra bẹ́ẹ̀ orí gbáyà lẹ́nu orókè ọmú lọ́la orí tan lọ́túnla ọkọ́kọ́ ń gbójú àwọsùnmílà àwọsùnmílà nílò òtún gbójú ní òtún rí èmi máa ṣẹlẹ̀ ẹ bá jókòó èmi ọmọ àbẹ̀yọ́ wà jókòó yóò lóun ò ráyè orí itan ìwọ ọkùnrin ní ọwọ́ àjókòó sí tó bá jẹ́ GNS general course ìyẹn ò ti ṣẹlẹ̀ rí njọ́ kan àwọn ah, ẹnìkan ní à ah, ọmọ lè jókòó lẹ́sẹ̀ mọ̀ àà o ti rójú ẹkùn sí pé àwò láwà ní lọ <laughs> mọ̀nìkọ́ náà ó ti wo bi tí òun tó bá ti ń bọ̀ rẹ̀ pé à ah, eléyìí ẹsẹ̀ eléyìí ó sì jókòó sí <laughs> ṣùgbọ́n bó ti wulẹ̀ kó rí atẹ́gùn kan yóò máa fẹ́ sí sí yàrá lóbi tẹ́ gbogbo ẹni tó bá wà nírú àyè báyẹn ẹ ká gbìyànjú ká súnmọ́ ọ̀rọ̀ ọlọ́run dọ̀rúrí nìyẹn kì í ṣe tó nọ́mà kọkùnrin ọkọkùnrin kóbìnrin kóbìnrin bíbọ̀ ọ̀dọ̀rú yẹn bá wá ń bẹ àdọ̀rú lásìkò kọ́dáró bí kọ́dárí à ká ṣe mọ bó ṣe mọ kò sọ fún wa pé tó bá dọ̀la kò ní change níbi táyé dé ń sìn ìyàwó rẹ lè wà nínú rúùmù rẹ kọ́ mọ ní Dubai nínú yàrá rẹ náà ni Skype náà ni yọ so ẹ jẹ́ kó kẹ́kọ̀ọ́ táìmù kan ń bọ̀ tá a sọ ọ̀ọ́dẹ̀ máa lecture ọ̀ọ́ máa lecture labroad wọ́n sì máa fi dollars èlò náà ń san dollars ló fi máa gba salary rẹ̀ nínú ilé ọkọ ẹ ló ti máa lecture so àsìkò yẹn ń bọ̀ bí ayé ti ń lu jára nísìn ẹlòmíì ọ̀gá ah, ah, àfa yẹn àmọ́sẹ́ tó ń ṣe àfa mi inú yàrá rẹ̀ ní ti ń ṣiṣẹ́ ò lè mọ̀ tọ́ba yìí ti parí gbogbo sẹ́wọ̀n kówó tó dé ni ò lè mọ̀ pé ń ṣiṣẹ́ ò ẹnìkan kò lè mọ̀ iṣẹ́ rẹ̀ ò sí nàìjíríà àwọn ibi títí ń ṣiṣẹ́ kò sí nàìjíríà so kọ́lọ̀ wọlá tóbi rẹ̀ kí kọ́ṣà àánú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́wọ́n wa kí ó tọ́ wa sọ́nà ọ̀rọ̀ nípa haid tó dọ̀là á máa sọ̀rọ̀ lérí ẹ̀ so ká má gbàrà wa ní àsìkò wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam.